فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم الحمد لله الذي جعلني وإياكم من أهل السنة والجماعة وأخرجنا من ظلمات البدع والخرافات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الدكتور فو الله وبا الله ọba tí ó ṣàánú wa ó ṣe wá ní ẹni tí ń tẹ̀lé súnmọ́ anábíwá Muhammad ọba yìí ló yọ wá kù nínú àdádálẹ̀ ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn opposite Islam ọba yìí lọ́fọ̀ wáyọ lọ́kọ̀ọ̀kan ọwọ́ fi súnmọ́ anábí sọ lẹ́nu àwa padà sípìlẹ̀ ẹ̀sìn tá anábí mú adágbére fún ẹ̀sìn àwọn bàbá adágbére fún ẹ̀sìn ṣaitan adágbére fún ìrújú nínú ẹ̀sìn wa abọ́sójú ọ̀nà súnnà nàbíwá Muhammad ah, ọlọ́run adúpẹ́ o pẹ̀lú agbára rẹ̀ bí asmá ilẹ̀ òsìnà wà bí sifáàtì ìlàúlà wọ́n bí wà dáni yẹ́ ti fi láti ala kulli shay abẹ́ rẹ̀ àtàánú ẹ̀ ọlọ́mọdé àtúpadà sẹ́yìn máa súnnà nàbí dáhùn ṣe yìí ọlọ́mọdé yé wa tó bá yé wa kọ́lọ́wọ́n bá aláàkọ́ fẹ́ ṣe wa múlẹ̀ lérí ẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkọ́ wá já ṣe títí táàfi ìlọ lè jẹ́ pé ọlọ́wọ́n bá wa tó bá wa lẹ́yìn anábíwá Muhammad ẹ̀yọ́ mayami ìkì ọlọ́run ọlọ́run kọ́bọ̀ ọba Muhammad náà kọ́bọ̀ gbogbo àwọn ará ilé lápapọ̀ pátá kó sì bá gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ pátá èyí tó dáa dùn ní ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́ ìjòkó tó lálùbáríkà òun náà ìjòkó tẹ́yẹ ń lékún nínú yímánì nígbà tí wọ́n ka kùránì fún yàn ìdòkó alùkùránì lọ dájú lẹ́yìn náà ìdòkó tí wọ́n sọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà anábì ṣe báyìí anábì ṣe báyìí ẹ̀yin náà máa ṣe báyìí anábì ní ká máa ṣe báyìí òun náà ni ìdòkó tí èèyàn máa ń sorí rí ń bẹ̀ nílé ayé ń àti lọ́run ẹnì kọ̀ọ̀kan wa orí burúkú mọ̀jọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wa ẹ̀rí gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwọn tíra náà ti mọ̀ pé wàhálà wọn padà dé àṣetá ni wọn padà ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó wọn bá lọ. àdébí wa ni mo fìwé méjì lẹ̀ fún yín tẹ́ bá ti dì í mú rẹ̀ ní sọnù. ẹ̀yọ́ màá yá mi gbogbo ẹni bá ti wá gbèsè kan dé tá a wá rí nínú ìwé méjèèjì bídíà eh, ni wọ́n máa ń pè ọlọ́run ní jábá wọn ṣe o gbogbo àwọn tí wọ́n ṣe ìmọ̀lẹ̀ Islam kọ́lọ̀ bá fi hàn wọ́n kọ́lọ̀ já wọn náà kí wọ́n lè máa ṣe sunna nabi wa Muhammad àtàwọn àtàwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wájọ kọjọ pàwálé ní kọ́wájú àdìde Ah, pẹ̀lú anabiwa muhammad wọnú àdìjẹ́nà ọlọ́run mo kí gbogbo àwọn jama'atu ali sunnati wal jama'a ní Abidjan mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí àwọn alfa tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun mo sì kí gbogbo àwọn alárìsìkí tí wọ́n gbé owó tí wọ́n kalẹ̀ láti máa fi tàmálẹ̀ sílé ayé láti máa fi spread òdodo torí inú òkùnkùn láwàá àfi tábà tara wa lókù àwa yorùbá tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ wàláhì ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ àfi kí ọlọ́wọ́n bọ́ gbé àwọn àfáàdì ìdè tí wọ́n máa tàn mọ́lẹ̀ sínú òkùnkùn èyí ló jẹ́ adá igbó àti ojú ọ̀nà àmà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ ti sún àwọn àfáàdì wa dìde àwọn kan wọ́n níbi díà làwọn máa ṣe ìta àdínẹ́bí òmúwá ìlà àwọn máa ṣe torí àwọn bá lọ́wọ́ àwọn bàbá wọn àwọn kan máa sọ pé àwọn bàbá wọlé mọ́mọ̀ pé ọ̀dágbọ́n wọ́n ṣe kásẹ̀ pé wọ́n mọ̀ náà àwọn ti lọ ẹdí àárín ojú ọ̀nà ànẹ́bì tọ́lọ́run rán sí wa ẹdí àfi ojú ọ̀nà àwọn bàbá lẹ̀ torí pé ànẹ́bì lọ́lọ́run rán sí wa gbogbo àná láàmú wa wo social media gbogbo àná ní àǹbẹ̀ ládùúgbò gbogbo àlà wa mọ́ṣáláṣí ìwọ náà tètè mọ̀ yí tó ṣe kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ alukur'ani lọ lè sílé lọ lè ra àdísì sì máa béèrè lọ́wọ́ àwọn àfáà súnà tí ọba gbogbo tẹ́yìn bá ti sọ táàbá ti bá koran táàbá náà àdísì náà pè ní náà pè àdádálẹ̀ àrọ́dárọ́dá ẹ̀sìn èyí mi tí wọ́n gbé wá lẹ́yìn gbàtà nábì lọ sẹ́ni èyí tí wọ́n gbé wá yẹn ìbílísù lọ́dà alẹ́ o pata nábì rẹ̀ ẹ wà ríro tí wọ́n pọ̀ lẹ́yìn ìbílísù wọ́n pọ̀ e rẹ̀ níbẹ̀ pèjì wọn àmọ́ sunna nabi àwọn èèyàn díẹ̀ rẹ̀ ọlọ́run máa ń invite èèyàn díẹ̀ ni mo wá bẹ ọba ọlọ́run má jà lẹ́yìn ànábì o kọ́lọ́ má jẹ́yìn náà lẹ́yìn ànábì wa Muhammad gbogbo apáta kọ́lọ́ má sàjẹ́ ètò wọn ni ká gbéyàwó ní alẹ́ yìí òun náà ni àdọ̀rọ̀rù bídàá fíl Islam àwọn aburú tó wà nínú àdádálẹ̀ sínú ẹ̀sìn ìsìláàmù tá ànábì mú wa ìtumọ̀ ni pé àdádálẹ̀ yẹn ò sí nínú ẹ̀sìn tá ànábì mú wa wọ́n fi kún wọ́n lọ ọmọ wọ́n kì í bọ̀ ọ́ àdádálẹ̀ náà àlìbídì àtú ìyá mọ̀sítọ́fìdìta fìdí nígbà táwọn afọ́ àfẹ́ sàlàyé kí ni wọ́n pè ní àdádálẹ̀ bíbíà wọ́n ní òun náà ní nǹkan tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn wa tó pé anabiwa muhammad sallallahu alaihi wasallam sallam kò mú wá fún wa ipe ọlọ́run ọba fi ránwùn sí wa anabi ó ṣàlàyé fún wa ipe ọlọ́run tún fi léyìn náà ó fi rán mi sí yín o àwọn kan wá gbé dá nínú àwọn mùsùlùmí wọ́n wà ń ṣe ìdí wọ́n pè ládàádálẹ̀ nìyẹn àwọn àlùfáà wa wọ́n ní àdádálẹ̀ fẹ́ni tí ọba máa tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àtàbùdù ká máa ń sin ọlọ́run ọba ká máa sin ọlọ́run ọba bí máa lámù yẹsùrá owó Allah pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba aláwọ̀ bẹ̀ wá pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba aláwọ̀ ràn wá pẹ̀lú nǹkan tí ọlọ́run fi rán nábì sí wa kò sínú ṣẹ̀ríà káwá ní à kò sínú ṣẹ̀ríà lóòótọ́ àmọ́ wà lọ́wọ́ lárúbá kan tí máa ń ṣe àfá kan máa ń ṣe wòlíì kan máa ń ṣe ẹjẹ́ máa ń ṣe o yóò ṣẹ̀ sí nínú ṣẹ̀ríà. eléyìí ni wọ́n pè ní àdádálẹ̀ ẹ̀yọ́ màyá lọ tọ́lọ́jọ́ lọ à ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ bí a ṣe ń lé ìjọ́kọ̀ kan sí nínú wa tí ìjọ́kọ̀ kan ṣe ń wáyé bí ilẹ̀ wa ń lékún ọjọ́ wa ń dínkù kẹ́nìkọ̀ọ̀kan kó lọ lè tarabọ̀ yìí jọba ṣe tó fi pàdé ọlọ́run torí kọ́rọ̀ ọmọ bá dàrú ọlọ́run fi rán àwọn ànábì ọlọ́run kọ́rọ̀ ọmọ fi dàrú ọlọ́run bá ah, ló fi gbé àwọn àfáà dìde àlẹ́ ọlọ́mà ó warasatul anbiya àwọn àfáà ni wọ́n rólé àwọn ànábì ọlọ́run kọ́lọ̀ mọ́sá ìfàwọ́ náà sínú àtẹ̀yìn náà omi máa la ṣẹ́kẹ̀fí èyí tí ò sí èméjì mẹ́ tí ó ti dá gbogbo wa lójú àtàlù bíríà àtàlù súnà nǹkan dá gbogbo wa lójú ni pé annallaha òun náà ní ibadatuhu wahdahu la sharika lah ká máa sin lóhun nìkan ká sì máa sin nǹkan mi mọ́ lọ́hùn. ọlọ́run sọ ní al-Qur'an karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ ọ̀dáríjà ní wàtẹ̀yàn lásán bí ìbá jẹ pé ká máa wá sin ọlọ́run ní mo dá yín mo dá yín torí kẹ wá sí mi lémi nìkan Suratul Zariyat aya fifty six lọ́lọ́run ti sọ ìbẹ̀rẹ̀ lọ́run ti sọ ìdí pàtàkì tó fi da òṣèlú ayé nígbà tó ti wá kílà sẹ́ni kọ̀ọ̀kan báyìí nítòkù òun náà ni pé ẹ wá rí ìbádà yìí tọ́lọ̀ torí ẹ̀ dá wa ìmánì làkọ́kọ́ ìgbàgbọ́ ọlọ́kọ̀ọ́kọ́ ní kó tó máa ṣe gbogbo bádà tó kù ìgbàgbọ́ òun ni admission tí a máa ń fún yàn kéèyàn tó wọ yunifásitì tí wọ́n bá fún ọ ládìmíṣàn kò sí kankan tó fẹ́ máa ṣe mẹ́ torí pé wọn kà ó mọ inú àwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ kó tó wọ́n tó rẹ́gísítà orúkọ rẹ sínú Islam ipò wọn náà jẹ́ Muslim imani lọ́kọ̀ọ́kọ́ ní imani wà kọ́lọ́mọdé ọba jẹ́ lẹ́yìn imani ọmọ wa kírun lẹ́yìn náà ọmọ gbààwẹ̀ Ramadan lẹ́yìn náà ó lọ hajj tó bá lówó lọ́wọ́ lẹ́yìn náà ó zakati tí sàkábà wọ owó rẹ̀ ọmọ wa ṣe gbogbo àwọn ṣẹ́ dáadáa tó kù náà torí ìbáadà ọkọ̀ rẹpẹtẹ àlẹ́ ìbáadà tù ètò wọn ń pè lẹ́sìn ismu jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda gbogbo tọ́lọ́wọ́n bá aláàní ká máa ṣe tọ́wọ́ àánú Kùránì tó yọ́nú sí ni wọ́n ń pè ní ìbáadà minal aqwali èyí tó ní ká máa sọ wala a'mali èyí tó ní ká máa ṣe az-zahira èyí tó hàn sí wa bí ká kírun kalọ́máka kágbáwẹ̀ ìyẹn hàn kálukú láàrin wal batina àti èyí tó hàn sí wa tọ́jẹ́ pé Ọlọ́run nìkan ló sí bí ìdẹ̀rù Ọlọ́run bí bó ṣe gbára lọ́lọ́run bí ìgbàgbọ́ rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ìbádà làwọn náà àwọn tá a wá ṣe ilé ayé yìí ní jama ṣe wá dé gbogbo ìbádà yìí ọlọ́run ọba àtànábìwá Muhammad sallam wọ́n wá sọ fún wa yìí pé lílẹ̀ ìbádà ti ṣàrùtàn walan tuqbala ìbádàtun illa bí ṣàrùtàn ọlọ́run ọba aláwọ̀ ní gba ìbádà rẹ̀ àfi pẹ̀lú májẹ̀mú méjì ìbádà rẹ̀ wọ́n ní kọ́lẹ̀ fún ọ ò ní bá lọ́dọ̀ ọlọ́run wọn ò nígbà wọlé àti pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlasu fil ìbáàdà òun náà ni kó jẹ́ pé ìbáàdà tó ń ṣe tó ń fi súnmọ́ lọ́hùn àwẹ̀ ni o ájì ni o zakati ni o ìrun ni o káka kùránì ni o ntọ́jú òbí ni o ọ̀sọ̀kùn ẹbí ni o ọ̀nsánú àwọn èèyàn ni o gbogbo tó bá ti jẹ́ ìbáàdà pátá lábúdà min al-ikhlas májẹ̀mú alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gbà òun náà ni kó ṣe ń torí ọlọ́run ọmọ ìyá sẹ́rí àwa tá a láǹṣe súnà à ń tẹ̀lé ànábì à ń tẹ̀lé ànábì tọ̀ sẹ́rí ìtẹ̀lé tà ànábì tá a fi ń tẹ̀lé ànábì yẹn kọjá nítorí ọlọ́run ni o tí ó bá ti jẹ́ nítorí ọlọ́run òun ní kọ́lẹ̀ ó gbèrú dúró nítorí pé àwọn èèyàn ń bọ̀ ó sì kí bí ànábì sọ ní kò kí sẹ́wọ̀n pé ó kí dáadáa àmọ́ wọn ò ní kọ́ torí ọlọ ọyọ sàká ọsẹ sàárà nítorí kan lè máa kí program torí kan lè máa kọ́ ọ́lẹ̀ ọ̀fẹ́ máa fi kíní nítorí òwò rẹ iná ló ṣe ní kí wọ́n ṣe é kéṣe nítorí ọlọ́run ṣẹwárí ọkàn gbogbo àwa èèyàn yìí máa ń tọ́wà ń bẹ̀ àmọ́ lọ́n tọ́ da mà obìnrin gbogbo ohun téèyàn bá ń ṣe pátá àníyàn náà kọ ṣáájú ká lè sọ̀rọ̀ wa gbogbo wa pátá ọbẹ̀ ìlérí èmi ti sọ̀rọ̀ gbogbo ohun tá a bá ń ṣe tọ́jẹ́sì tá a fẹ́ fi súnmọ́ lọ́hùn ká má ṣe nítorí àwọn ẹ̀dá ọlọ́hun ọlọ́hun bá ní wa ma umiru illa liya'budullah ọlọ́hun láà pa wọ́n láṣẹ kí wọ́n wá ṣe kankan láyé àfi ká wá sin ọlọ́hun Allah àmọ́ mukhlisina lahu ddin ẹ̀sìn tó fẹ́ ṣe yẹn kájí sincerity kan ṣe torí ọlọ́run tọ́ba ló jẹ̀lúbáwò lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ ẹ tọ́ba ló nìkọ́ lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ àwọn àtọkọjà ọfà nìkọ́ buyọ̀ olóhùn ò lò mọ́ ajẹ́ pé gbogbo àsìkò tó fi lò tẹ́lẹ̀ nígbà tó yẹ kí wọ́n máa kọ ládàá kalẹ̀ fún wọn ò ní ṣe kinní wọn ò ní kọ́ nítorí pé yín ṣe nítorí ọkọ ni kò sí torí ọlọ́run ọkọ ku ọ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan mi kọ̀wé jàlùbáwò ẹ̀ mọ́ ẹ̀yọ́mayá mi nínú ẹ̀sìn wa ìkìláàsì yìí abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́tà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́mayá mi nínú ẹ̀sìn wa anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ni ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ nínú àdìsí alikudusi anábì ni ọlọ́run ọba sọ pé qala Allahu ta'ala ana agina shuraka'i ana shirki anábì ni ọlọ́run ọba sọ fóun pé èmi ọlọ́run ìwọ muhammad bá mi sọ fún gbogbo àwọn aráyé ìpè èmi ọlọ́run mọ́rọ̀ọ̀rọ̀ kúò níbi kẹ́nìkan ó tún máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ mi láti máa ṣe nǹkan tó yẹ kó ṣe fún mi fóun náà ọlọ́run ọba ní mo kọjá bẹ́ẹ̀ ìfẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run ní mo kọjá bẹ́ẹ̀ mo ní àmìlà àmàlà bóyá bá ṣiṣẹ́ ìjọsìn kan àṣùrákà fi ìmọ̀ ìgáyìí ọwọ́ ṣe ń torí èmi àti ẹlòmíì àbó ṣe ń torí mi àti nǹkan míì tàràtùrù èmi ọlọ́run ọba ń pa onítọ̀hún tì ń pa á tì wọ̀ṣíríkàwó ẹ̀sìn tí ó lóun ṣe yẹ tó yẹ kó ṣe fún mi ẹ̀sìn náà ń òun náà tì ìnígbà ìdá ń gbọ́yé nínú àdéhùn yẹn ni ń pa ẹni tí ń ṣe kárí ni ń pa á tì ẹni tí ò ní ìkìláàsì yẹn sọ́híbù àríyá ẹni tí ń ṣe kárí ni ń pa wàríyá àwò àti iṣẹ́ ìbáàdà tó fi ṣe kárí ni irun ní àwẹ̀ ni ipa òun náà ti ìní gbà nǹkan kan nínú àwọn méjèèjì ajẹ́ pé òfin ńlá ni òun nígbà bá dáa rẹ ìwọ gan ọlọ́run nígbà wọn náà sínú àwọn wòlíì rẹ èyí ni ó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé ẹ̀sìn wa tá à ń ṣe yìí ọmọ ya wọn ò fi ọjà bàbá àdín ní ọlọ́ọ̀lọ́ mọ́ṣáláṣí wọn ajẹ́ pé nítorí bàbá àdín ló ṣe ń lọ gbogbo òun tó ń kí yẹn torí bàbá àdín nìyí àwọn yẹn ń jẹ ìmáàmù ilẹ̀ yorùbá tó jẹ́ pé kìí ṣe pé wọ́n fẹ́ sáàfù ọlọ́run o òde ìkómà òde ìyàwó òde fìdáhù gangan lọ́wọ́ lọ́kùn ẹ̀ ipò yàrá máa lọ lè bá gómìnà sọ̀rọ̀ tí wọ́n máa pè wá ní bẹ́ẹ̀dẹ̀ sínétọ̀ àti bẹ́ẹ̀dẹ̀ chairman ìjọ wọn bá ní òde láàrin ìlú àwa láàmà dìde gẹ́gẹ́ bí ìmáàmù àgbà torí àwọn fi máa ń sàǹkan síra wọn ṣe wá rí bí ṣe ń dààmú àwọn yẹn bẹ́ẹ̀ ni ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa náà kò sẹ́nìkan tó lè wẹ odò kárí ní já àtẹnitọ́lọ́run bá sànú ìwọ ni kò tó wá mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí torítọ́lọ́run mo ti fẹ́ ṣe é ìrètí kankan lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ti sànú rẹ̀ tó jẹ́ pé ìjọsìn rẹ̀ torí ọlọ́run ni wọ́n ní òpó alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gba ìbáàdà ọlọ́run ti sànú rẹ̀ lérí mi àṣàtúntò sáni májẹ̀mọ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́run fi ń gbaṣẹ́ lọ́wọ́ yàn lẹ́yìn ìgbà tẹ́yìn mùtábàátù nàbíyí muhammadin sallallahu alaihi wasallam òun náà ni kọ́ máa fi ìjọsìn tó fẹ́ ṣe yẹn kọ́ máa ṣe gẹ́lẹ́ bá nábì sì ṣe ìta nábì ṣe ni ọ máa ṣe lẹ́yìn náà ọ̀nà tá nábì gbà ṣe ni kọ́ gbà ṣe ní tí wọ́n gbà pé yà tẹ̀lé ànábì nìyẹn ànábì wọ sọ wáìtì àbí nígbà tó fẹ́ ṣe tàwáfù ó ló sọ wáìtì ó dẹ̀ fi wáìtì bóra ìwọ wá ní eh, rẹ́ẹ̀dì ni wọ́n fẹ́ lò láì ṣe pé kò sí agbára lọ́wọ́ ẹ̀ ó ti yapa àbọ̀ yapa wọ́n náà tàwáàfù àmọ́ náà tà náà gbà tàwáàfù kí ìwọ gbà ṣe torí àwọn òsì nígbà lọ́wọ́ rẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá ní àwọn èèyàn máa kọ́ sí ànábì ọ̀nà méjì ni ẹ ṣe ń tó ṣe lẹ́yìn náà ọ̀nà tó gbà ṣe ni kẹ́ńṣe kí ni kẹ́yìn náà gbà ṣe ànábì àwọn máa fẹsẹ̀ lélẹ̀ tó wá fẹ́ kí fatia tó wá fẹ́ ṣe náfìlà àbí gbogbo wa náà làwọn àgbà àwọn bàbá wa ń lè yorùbá wọn láwọn náfìlà kan tó jẹ́ pé àwọn máa ń kásẹ̀ rọ̀ ọka sọrọ ọka fàájà ọka sọrọ ayé tí ó jìyàn rẹ̀ ṣé súnná ni ẹ sáà níbi máa ká sọ̀rọ̀ òpó rákà mẹ́rin ló ànábì náà máa yan náfìlà àbí níṣẹ́ máa ń sálámà lẹ́yìn rákà méjì méjì nígbà yóò kí mẹrin kó tó sálámà ka fátíà tán yóò ka súrà lé ka láwù níbi rákà rákà ẹlẹ́ẹ̀kejì fatia kúrò aláwọ̀ ogún rákà ẹlẹ́ẹ̀kẹta fatia kúrò aláwọ̀ ọgbọ̀n rákà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kà fatia ọ̀kà kúrò aláwọ̀ ogójì fọ́ọ̀tì ọwọ́ lọ́lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ òun fa tẹ̀sùbá lè rí náfìlà níbo ló ti kí ló kí ni ní kọ́ ọ̀kà kí tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ní fẹ́ràn rẹ̀ lẹ́yìn náà ọlọ́run ní gbà lọ́wẹ̀ gbogbo ìbádà tá bá fẹ́ ṣe ìran ní o á béèrè bó lànà bí ṣe ń kí Ramadan dé bó lànà bí ṣe ń gbà abẹ́lọ hajj a lè bá àwọn àfáà tí wọ́n kọ́ wa ní sunna bó lànà bí ṣe ń ṣe kìtìbá ọmọ lọ mọ́kà ọmọ alọ lè dá wákà lábẹ́ tẹ́ǹtì ọmọ lè dá wákà àwọn òyìnbó àtàwọn alárúbáwá ọmọ Pakistan Afghanistan Turkmenistan wọ́n máa wò wá pé ẹ̀yin ṣe wáyà yakuya báyìí ẹ̀yin ọmọ dúdú Yorùbá èyí ṣe wá dàdàkudà báyìí táwọn èèyàn sunkún tó ń bẹ lọ́wọ́ yìí ń dá wákà wákà yóò sì yọ nǹkan àbíkẹ́ yọ nǹkan bàbá lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe wọ́n gbà nǹkan àwọn èèyàn ò ní fà wálẹ̀ lọ́rùn wípé ẹ̀yin tẹ́ fẹ́ ẹ fẹ́ tánbà ínkọ́ọ̀mù ànífi ilẹ̀ lọ àwọn èèyàn wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ hajj ẹlòmíràn lọ hajj kò sí hajj ọkàn lọ hajj àdébìlì táàkùn tó á ànábì ní tẹ́lá òpẹ́rẹ́ hajj ẹ̀ṣẹ́ bèbè ṣeṣe ànábì ní sọ́lù kàmára ayé tó mọ́ ní sọ́lì bẹ́ẹ̀ ṣe ti ń kírun bẹ́ẹ̀ ní káyìn ló kì ó lè kọ́ bóun ni wọ́n ṣe ń jòkó ìjòkó alákọ̀ọ́kọ́ ìjòkó ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó àtàyà alákọ̀ọ́kọ́ àtàyà ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó ńbẹ̀ bóun á ṣe dúró bóun á ṣe rúkú ó ń bùkátà kálọ̀ lè kọ́ ká má ṣiṣẹ́ ṣòfò ọlọ́wọ́n bá ní kul in kuntum tuhibbuna Allah ọlọ́wọ́n bá ní tẹ́lá mọ̀ pé ẹ̀ fẹ́ràn ọlọ́run lẹ́fíńsẹ̀sì ọlọ́run ní ká ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni o ipe tẹ́ wàá pẹ́yìn fẹ́ràn ọlọ́run lè fi sẹ̀sẹ̀ fọ̀tẹ́bìọ́ ní èmi ní ká ẹ̀tẹ̀lé kálọ̀ o èmi ní ẹ̀tẹ̀lé kálọ̀ èmi èmi ọlọ́run ní ká ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ ta lọ́lọ́run rẹ́kọ́mẹ́ndì fún ànábì sọ́dá kan ṣéwù kan mẹ́wọ̀ ọ wọ ní pẹ̀lú ṣéwù tó tẹ̀lé ṣéwù kan ránṣọ fọ̀tẹ́bìọ́ ní ní mi yuhibbukumullah ọlọ́run wa nífẹ̀ẹ́ yín yọ sọ yín lẹ́yìn náà wọ́n yàgò fẹ́ lákòó dùn ní òbẹ̀kùn bá aláàyọ̀ wà pa ẹ̀ṣẹ̀ yín rẹ nígbà tẹ́ ti ń tẹ̀lé ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ọlọ́wọ́n pa ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kí wọ́n náà fẹ́ máa ṣe súnlá gbogbo ọ̀nà tó ti dáfẹ́yìn ọlọ́wọ́n pa rẹ̀ fọ́ ife ànábì lọ fẹ́ máa tẹ̀lé ìsìn ọ̀tẹ̀lé àwọn bàbá máa wò àìtẹ̀lé ànábì yẹn sọ ma pé ọ̀pọ̀lọpọ̀ àwọn káàmù lọ́mọ ṣe torí tó bá ti di alùsùn náà ó lè mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ó lè mórí ibú lórí ibú ó lè dẹ́bọ̀ mà ó lè dágbàgbọ́ mọ̀ ó lè mọ̀nú kí ẹni tí ìsàlùsọ ní kọ́ wákẹ́ ẹ̀rìn jọmọ̀ kí ó di ní máàmù jáàmù tó ti lo fọ́tí yẹ sílẹ̀ khalifa èèyàn máa yá mi ẹ̀dá fún torí tọ́lọ́wọ́ bá wà sẹ́ni gbogbo ẹ̀sìn pátá ànẹ́bí ọlọ́run fi ránwó ààwẹ̀ bá a ṣe mú bá a ṣe ń parí ẹ̀ bó la ṣe máa gbà á ọlọ́run ti fàánù náà ní bá ṣe gbà á ọlọ́run sì ti kọ́ kọ́kọ́ àwa ẹni bá ti wá bẹ̀rẹ̀ súnà pé súnà lòun fẹ́ máa ṣe ọlọ́run lọ́wọ́ fèrèjì wọ̀nyẹ́ tó fẹ́lẹ́ kùn tó náà bá kún wallahu ghafurur rahim yóò bí bùkún mọ́ lọ tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ tán ẹ̀sán tí ó gbà nìyẹn ọlọ́run wọ́n fèrèjì sọ́tọ̀ alimuran aya thirty wọ́n lélẹ́yìn náà dáa ànábì lè má àmọ́ dáa ó dáa wọ́n sọ pé ah wọn ọ̀fẹ́ ọ̀fẹ́ ìta ànábì ṣe ni kí wọ́n ṣe kí ni kí wọ́n júwe fún ọ tọ́lọ́lọ́wọ́n bá aláà ní ànábì ní kátẹ̀lé muhammad sallam ànábì ní mọ̀nà àmìlà àmàlà ànábì ní tó bá ṣiṣẹ́ kan lẹ́sà àlẹ́ amúrùnà tó jẹ́ pé kìí ṣe ni mo ní kó ṣe èmi ò ṣe kó tó ṣe àbó ṣe lọ́nà tẹ́mi tó jẹ́ pé ọ yapa sọ́nà tẹ́mi hundred years tí ọba jọta náà ọgbàwẹ̀ ọyẹ forty years tí ọbàjọ́ tànàbí wọn ní gbà ọlọ hajj nígbà gba tí ọbàjọ́ tànàbí wọn ní gbà ó mú kátà kálẹ̀ kéwù ìgbà fẹ́ mọ̀ bá anábì ṣe ń sẹ̀sìn ó mú kátà kéwù tọ́lá anábì ni tí ìbá jẹ́ pé èmi mo ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ń ṣe ń ṣeun ọlọ́run ní gbà bọ́lọ́run bá ti wá gbà kí lókùn jẹ̀má òfò lókùn lọ́rùn èyí tá a ṣe tọ́ kò sí súnà tó léṣe kò sí ìbádà tó léṣe ọwọ́ sì tẹ̀mọ́ máa béèrè àánú lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run kan fi àánú rẹ̀ kún fọ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa indama kọ́rùbátì wàfàtì rasúlì sallallahu alayhi wa sallam wọ́n nígbà tó kù díẹ̀ tá anábì fẹ́ jáde láyé anábì kírun táwọn kọjú sáwọn sàhábà ojú anábì pọ́n anábì wájú kulẹ̀ anábì wá ń sọ̀rọ̀ àwọn sàhábà ní ah àwọn fura pé ọ̀rọ̀ tí ó fẹ́ sọ yìí ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dábẹ̀rẹ̀ yìí anábì wa ní ẹ̀yin sàhábà mi fa innahu man ya'ish minkum fa innahu man ya'ish minkum gbogbo àwọn tẹ́ni wọn rẹ̀ bá gùn nínú yín mi bá di lẹ́gbàá tẹ́ni bá ti lọ èmi lọ àwọn tó bá tún ṣẹ́kù lẹ́yìn ìgbà tẹ́mi lọ fasayara ikhtilafa kathira kathira adábìnrin ah, àwọn tó bá kù èmi ń lọ èmi ń lọ torí ipá káṣẹ ìtọ́ lásìkò ànábì tó bá ti fẹ́ sọ àlùmọ́nù ànábì ọ̀dá ló mọ̀ padà ànábì lẹ́nu wa ń lọ ni èmi tó lọ́rọ́ sí yín tí ń bẹ láàrin yín ẹni tó bá wá sẹ́kù lẹ́yìn mi fásayára yóò rí o ikhtilafan kathira ìyapa tó pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀sùn tí mo fi lẹ̀ ìyapa tọ́pọ̀ rẹpẹtẹ lérí ọ̀rọ̀ kan ìyapa ìgbàgbọ́ àyapa ọ̀rọ̀ ọ̀run àyapa ààwẹ̀ àyapa ájì àyapa zaka àyapa sọ́dákọ̀ àyapa bàbẹ́sàdó àyapa síkìrí àyapa gbogbo ta fẹ́ṣe àti yapa bá yapa àdẹ́bẹ̀rẹ̀ wa ní kìtìláfà kọlì ìlà ó ní kẹsì ìrà yọ́ pọ̀ débi pé òní màá yí tó fẹ́ ṣíkí ni tọ́fẹ́ ṣe máa àbáyọ bọ̀ ní ṣe rí social media yóò sọ tiẹ̀ yóò ní haramu ni eléyìí ó bọ̀ wọ́n ní halali ni ìwọ lọ fẹ́ ṣe. tọ́ba kéwù àbí nígbà wọn ní tọ́wọ́ àná òkùnkùn yẹn green ni àbí tó sì mú torchlight lọ́wọ́ bóyá ló sì mọ̀ pé green ni lóòótọ́ àmọ́pẹ̀ tó bá mú torchlight lọ́wọ́ tó taná sínú òkùnkùn ah ìrọ́ nípa blue lọ́wọ́ àmbẹ́ o ah òótọ́ lọ́sọ̀ green náà lọ́wọ́ àmbẹ́ o ìmọ̀lẹ̀ tó tàn sínú òkùnkùn rẹ̀ ó náà ní mà kọ́ra kóra sílé àwọn afáàtì yóò lórí ibú ọtí tọ́lọ́ ní ọ̀dà tí wọ́n náà ka ife ọ̀dà kọ́dà òun náà ti fi ṣe wá àṣírí pé kọ̀dà tó sì káyà fún yín ẹ sì lè balẹ̀ yóò sọ fún yín pé kò burú kéèyàn bó ẹ ilé ayé tá a máa gbé nìyẹn ẹlẹ́dẹ̀ jama ẹlẹ́dẹ̀ àwọn àwọn èèyàn fi ẹlẹ́dẹ̀ wọn fi ń ṣàṣejẹ alájọ́ ọmọ wa pé ìmáàmù ṣe ẹlẹ́dẹ̀ tọ́lọ̀ ń sọ náà àbí igi kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní igi ẹlẹ́dẹ̀ yóò ní iṣẹ́ ìwádìí ẹlẹ́dẹ̀ mà ní kí ló ń ṣe yín bẹ́ẹ̀ bá fẹ́ fi ṣáájú ni. ìmáàní alájà kan tọ́wá tọ́wá ṣáájú ọwá tún wá wúwo di ìmáànù kàtà ti ń pè ní lèmọ́mù lọ. wọ́n ti dada kuda àwọn yẹn ti yáya kuya àwọn yẹn ń bẹnu ẹgbẹ́ àwọn jama wọ́n sọ sàmúgbọ̀tọ̀ ní kẹ́dákẹ́ ẹ̀tọ́ ní ìwé wọn náà wá kan ṣe wọn náà wá kan wọ̀. ilẹ̀ ti dúdú òkùnkùn ti bólẹ̀ ìwọ nìkan lọ́dẹ wà nínú sàárẹ̀ o táfà bá ti kírun sí ọlá tán yóò jù ọ síbẹ̀ yóò kó wọn nìkan àtọ́lọ́hún mọ́pọ̀ gbọ́mọ́ o mọ́pọ̀ gbọ́mọ́ o gbogbo tábà ṣe ẹjọ́ níbàámu pẹ̀lú súnnà anábìnrin ìyàtọ̀ ayọ́pọ̀ fáàlẹ́kùn bí súnnà tì ọwọ́ dọ̀wọ́ yìí o súnà tèmi nínú ìyapa tí wọ́n bá ṣe yẹn èyí tó bá jẹ́ súnà tèmi ni kẹ́ ẹ ṣe kíní kẹ́ ẹ ṣe wà súnà ti lọ́kùlàfà ìrọ̀ṣìlì náà mahadi yìí náà mi báàdì àti súnà àwọn sàábà mi àwọn tí ọlọ́run sì wọ́n ní ààfin ní màdà tàmásàkù bí ha ànábì ni ẹdì súnà mu ẹdì súnà mu ẹdì mú dáadáa ẹdì súnà mu wà á dùn àléhàbí nàwájì ẹ fi súnà sínú kọ̀rọ̀ eyín yín eyín ti kọ̀rọ̀ òun tóbi dáadáa ọ̀dẹ̀ nípọn téèyàn bá ju nǹkan síbẹ̀ téèyàn bá fi mú nǹkan káwọn èèyàn tó rí nǹkan yẹn gbà yọ pẹ́ wọ́n bá ti ju sí kọ̀rọ̀ kẹ́wọ̀n níri àmọ́ èyí tó o bá fi ṣe kí ni tó o bá fi sí wájú báyìí yọ bọ́lẹ̀ àwọn èèyàn tó tètè yọ bọ́lẹ̀ wọ́n tètè gbà lọ́wọ́ ẹ̀ anábì ni kì í ṣe kọ̀rọ̀ kẹ́ o kẹ́ mú dání kẹ́ hó jẹ torí kí anábì ti mà pé nígbẹ̀yìn ayé sunna sunna sunna ìtẹ̀lẹ́bà anábì yóò di tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí sá tó bá dé pé alùbídé àkànní bá ń sọ̀rọ̀ ń bí ni á pọ̀ jù báyìí lọ síríìtì òní òní gbà wá yóò fúlù tí wọ́n máa sàṣẹ tí wọ́n máa wúwi kúwi tẹ́yìn náà máa mọ̀ pé ah bàbá fọ́ ni bàbá ti yà yàkúyà o èyí náà mọ̀ ẹ̀ mọ̀ torípẹ̀ tí wọ́n sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ wà lábìjà ń bí ẹ̀hẹ́ ẹ̀ lọ lè wá eré kíní kan ń fún yín láṣìírí kan bàbá darí wárí mi ní hòtẹ́ẹ̀lì mo dé sí ẹ dákun e, eré kìíní kan ni ló gbé wá sábẹ́jà eré ajá eré ẹlẹ́dàá ìkan kí kan ọ̀sẹ̀ burúkú bàró ń dè ẹ̀yọ́ màá yá mi ọjọ́ lọ o ànábì ní ẹdín súnà mú o tó bá dìgbẹ̀yìn ayé àwọn atúmọ̀jẹ́ àlò súnà ni wọ́n máa jẹ́ àjòjì ọ̀rọ̀ yẹn máa yà àwọn èèyàn lẹ́nu pé ah, wọ́n náà ò ṣe kí ni ìsìn dá fún níbẹ̀ ni ìsìn dá fún mi ìtì ìríṣẹ́ nígbà tí ń sóògùn ọlọ́run ti ṣe ìgbà tí ń sáájò gan-an ìtì mo dìmú yìí èrè dìmú gbọ̀n ọlọ́run ó tó ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ó tó wa o ọlọ́run ó tó yín o ọlọ́run ó tó yín o alaysa Allahu bi káfíìn abdá ọlọ́run bá ní sẹ́yìn tó yín ni ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ ní kọ́ra ọlọ́run ní sẹ́yìn tó ọ ni ìwọ ẹrú mi sẹ́mi nìkan ò tó ọ ni ọ̀kọ́ ọlọ́run búkọ́ mo dọ̀ ó ní ìtọ́ bá fẹ́ pè mí lóru ọ̀sẹ̀ jìbìlákùnrin fún ọ gbogbo tọ́lọ̀ ń dápátá bó ṣe pọ̀ tó yẹn wọn ò lè sí ọ̀nà tọ́lọ̀ ń bá tì wọn ò sì lè tí ọ̀nà tọ́lọ̀ ń bá tì nígbà wàá gbàgbọ́ ni àti ń lo ayé lọ́fẹ̀ẹ́ lóhùn kan balẹ̀ wọn náà gbìyànjú kọ tẹramọ́ súnà yóò ojú ọ̀nà náà lọ wà ìtọ́ ń wákàtí láti jẹ́ ọdún ká súnà tó ń wákà ní wọn náà ló ti débẹ̀ ló ṣe dẹ́pẹ́ àbùṣírù ya ahla sunnati wal jamaa ẹ máa dunnú ẹ máa dúpẹ́ ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú bídíà àwọn ni wọ́n ń wọnú súnà kò sẹ́nìkan tí ń kó nu súnà tó lọ́nu bídíà ó jẹ́ àmọ̀ pé lẹ́nà ni mustaqbal ọ̀la yìí ọ̀la yìí tí ò ní bẹ́ẹ̀ mọ̀ yìí àwa la ní mo wá ń bẹ lọ́nkọ́ lọ́mọ yèmí kó ń bẹ̀ ọlọ́mọ yọ̀wọ́ náà kó ń bẹ̀ àtàwọn ẹbí rẹ̀ àmọ́ ọ́ dágbére fún gbogbo àwọn wọn àwọn tó ń ṣe tọ́wọ́ fẹ́ ṣe súnà ó ṣe lọ́sìn ọ́ dágbére fẹ́ bọ́ ọ dágbére fún bídíà ó sì dágbére fẹ́ṣẹ̀ ayé ní kiri ọmọ mi tẹ́sílẹ̀ bá yẹ ọ sáré lọ́dọ̀ ọlọ́run kìí sí pé ọmọ fèsì sífàrí ọ wà kú dáadáa ọlọ́lẹ̀ sinmi láti jẹ́nà lọ́dọ̀ ọlọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì wa muhammadu ni wa yíyá kù anábì náà dọwọ́ yín wa muhdathatil umur ọ̀dọ̀ ọwọ́ yín o gbogbo àwọn àdádálẹ̀ tí wọ́n bá ń dálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ má bá wọn ṣe o fàyínà kúlà muhdathatin bídíà èyí tí wọ́n bá ti dálẹ̀ wọ́n gbé bídíà wọ́n kúlà bid'atin dalala bídíà sì ní ìṣìnà ni anábì ní ìṣìnà ni bídíà àyígbà tó anábì gbé tẹ̀ kalẹ̀ tí wọ́n wá gbàbò mí wa anna hadha sirati mustaqima fattabi'uhu ọlọ́run ní ní ká o ojú tẹ̀tẹ́ bí ó sóbùlà ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà ẹ̀yẹ kutukutu dáwà lọ́tún lọ́sí yóò pátápátá kọ̀ bí kan ṣẹ̀bi ìlì torí pé bá ti yà àwọn èèyàn jà yín gbà bọ́ bá ń ṣe Islam tó bá ti wọ ẹgbẹ́ bídí àwọn jà ọgbà má bá wọn sọ̀rẹ́ má lọ́dọ̀ wọn má pè wọ́n sẹ́sìn ni má ti wọ́n rí wọ́fà gbogbo ẹgbẹ́ bídí àtọ́wà ńlẹ̀ má bá wọn ṣe kankan bẹ̀ má ṣàdúrà fún wọn má lọ bí òde tí wọ́n bá dálẹ̀ má gbọ́ wà sí wọn ọmọ ya tó bá gbọ́gbọ́ púpọ̀ ó rorò kúrò tó bá sì rorò kúrò ó sì sẹ́kísẹ́ èyí sáfà ọ̀gbọ́n wà sí omidíà àfà kan tí ọba rọra wọn dàgbà rú wọn lọ wọn máa lọ wọn ara wọn wọn máa lọ lọkú lọ ní gbogbo ẹ̀fá ẹ̀yọ́ mayami anábìwá muhammadu sallam ọkùnrin yẹn síbẹ̀ kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́ bá kí anábìwá táwọn sọ̀hábà rẹ̀ ẹ̀rí okùnbọ̀ ha kéèyàn máa dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ipe eléyìí ànábì òsì ọlọ́run òní kan ṣe àmọ́ àwọ̀ máa ṣe é ọwọ́ ń pa àwọn ìlàsẹ̀ kan máa ṣe é àbí náà ò ń ṣe é wọ́n ní haramu ni o èèwọ̀ ni kọ́lọ́hún lànà kalẹ̀ ká ànábì ọ̀ lànà kalẹ̀ ká máa wá tẹ̀lé ọ̀nà mi èèwọ̀ ni ọ̀fẹ́ jẹ́ mùsùlùmí mọ́nà nìyẹn tọ́wọ́ fẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù nítorá kèé sóye ẹ̀sìn kiri yóò tọ́jú pé ìjọba jọyìn wọn náà lọ́ọ́ ebi kọ̀ọ̀kan nàró kó sì mọ́wọ̀ tún kó fi lu ọwọ́ òsì ẹni kò sì gbé báyìí rẹ̀ sí sábíyá kọ padà lé ó ti ṣẹ̀ṣẹ̀ náà nìyẹn àmọ́ Islam you have to learn ọlá ti kẹ́kọ̀ọ́ nípa Islam ọmọ lọ ó fi ewu funfun ó fi jù rẹ̀ sí lékewu tó bá fẹ́ dọ́rùn re tí ó jọ lè mọ̀ tó àtòsí àwọn èèyàn sí ọlọ́nà àwọn ẹbí wọn sí ọlọ́nà àwọn ará wọn sí ọlọ́nà àwọn ọ̀rẹ́ wọn sí ọlọ́nà àwọn àfáà tí wọ́n dúró lójú ọ̀nà súnà wọ́n sì ṣe lọ́nà àmọ́ tó ọba ti ní torchlight lọ́wọ́ ní òkùnkùn ọmọnà ipe igbó lélẹ̀ ọ̀nà ní eléyìí kí ni torchlight náà jẹ́ máa kí ni mo pé ìmà ọmọ lọ kí ó ní wíkẹ̀ndì ọgbàgbé pé ẹ̀yà àwa ti wọ eighty years àwọn ọmọ lókùn tí wọ́n kéye okú ṣé tọmọ bá wà lùdẹ́ náà wò níwọ̀ ọ sọ fún yàwó ẹ̀ pé kọ́mọ lọ lè kí ó tí wọ́n dálẹ̀ fáwọn obìnrin tẹ bá fẹ́ pàdé lálẹ́ jẹ́ náà social media kò sọ̀yàn dàfá o ọmọ àlè ìjòkó ké báyìí ni lẹ́yìn náà àwọn ọmọ wa àwọn ọmọ wa tí wọ́n gbẹ̀yìn wa ẹja dà wọ́n sílé kéwú tá a bá fẹ́ sí mistake àwọn ni wọ́n máa correct wa pé dádì báyọ̀ báyọ̀ kan jòkó lérí wọn dádì àìsẹ̀fẹ̀ sílé yọ̀ọ̀dà mọ́mì ẹ ṣe báyìí ọlọ́run fi wọ́n sàánú wa lọ́jọ́ alẹ́ tàbá tí wọ́n lọ tán wọ́n máa jẹ́ sàárà tí wọ́n máa bá wa nù sàárè ẹ̀kọ́ àwọn ọmọ sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ sanwó ẹ̀sánwó bẹ́ẹ̀ bá sanwó padà àdúrà ni wọ́n máa ń ṣe fún yàn lọ́fẹ̀ẹ́ nínú Islam àmọ́ akọ máa ń ké iṣẹ́ ni òun náà ó fi gbogbo àsìkò rẹ̀ ó fi jòkó ti ọmọ yín àwọn kan wá láàárọ̀ àwọn kan wá rọ̀lẹ́ nígbà wá di ìgbẹ̀yìn oṣù wọn lówó lè kéwú ẹni ìbẹ́ ìbá àfa àfẹ́ gbà lálẹ́ jẹ́nà ni ẹ dákun sí ọ̀run wọn ti ń tasẹ̀ mọ́ ṣe ọ̀run wọn ti ń tata sani kọlọ̀ lè gbà lọ́rùn ilé ayé tó wà yìí yọ jẹun òun náà lọ́mọ oníyàwó wọ́n tó bá ń fọmọ sílé kí ó tọ̀ sanwó tẹ́ẹ̀sì sanwó ńláńlá láwọn schools tí wọ́n lọ tí wọ́n lè ka ètò ìwé tí wọ́n lè kàwé àbòsílẹ̀ ń ṣe ẹni eré lẹ́yìn tó dé pé yóò kọ́kọ́ sanwó lé kí wọ́n náà kó tó sanwó school ẹni eré nìyẹn èyí tó tún tẹ̀lé èyí tó dé pé wọ́n ti sanwó school tán yọ san eh, owó lè kéwú sẹ́rẹ́ ní burúkú òun ò ní sanwó lè kéwú àmọ́ òun ò bí sanwó school wọ́n bí ọ̀dà àkóso àwọn onígbà nídìí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn yìí wọ́n lè kọ́ ẹ̀kọ́ tó dáa ọlọ́run bá aláà ọsọ fún anábì wa Muhammad sallam oníkà anábì ọsọ fún wa yìí pé òun lòun lẹ̀sìn tẹ́nìkan bá ti gan mi bọ̀ yàtọ̀ sí tóun ní ká ṣe yóò rí wàhálà ọwọ́ á ní ìwà anábì gan làpèjúwe lòun fẹ́ fi ṣàpèjúwe ìwà Muhammad walau taqawwala alayna ba'd al-aqawil ọlọ́run níkà anábì ọsọ fún wa yìí pé tóun bá lọ lè sọ tọ́lọ̀wọ̀n òfin ráhùn láàkásìlá mínú ùbílì yẹ̀mí ọlọ́run nígbà náà bá lọ lè yanu kọ́kàn gbé nǹkan kan kalẹ̀ kọ́ wa ní kẹ́mọ́ fi sẹ̀sì ní nǹkan tí òun ọlọ́run òfin rán láàkásìlá òbílì yẹ̀mí ọlọ́run bá ní agbàmú pẹ̀lú ọwọ́ tó wa bọ́wọ́ yẹn ṣe rí kọ̀sẹ̀ ń tó yé ọlọ́run bá ní agbàmú pẹ̀lú ọwọ́ wa tí mo lakọ̀tọ̀ ana mínú alìwọ̀tí ọlọ́run ní ajá kasan tó so ọkàn rẹ̀ mọ́ ọrùn rẹ̀ ló já sínú ẹ̀ ọlọ́run níbọ̀ wọn ṣe ṣe ànábì nù tí wọ́n bá já ọkàn láàyè ìnira láàyè ọlọ́run ní já ọkàn rẹ̀ láàyè wọ̀láwọ́tàkọ̀ wàdà tó bá lọ lè fi sínú ẹ̀sìn ìtẹ́ni òṣèkíní tẹ́ fi sí lẹ́yìn náà bó ṣe wá tó báwọn èèyàn fẹ́ràn rẹ tó fama minkum min ahadin aniwo hajjizin gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sàábà pátá tẹ́ ń tẹ̀lé kò sẹ́ni kan tó lè di lọ́wọ́ ń gbà kò sẹ́ni kan tó lè gbàálẹ̀ lọ́wọ́ ènìyàn lọ nígbà wọn sọ fún anábì pé kọ́ máa dábídé alẹ̀ kọ́ máa fi nǹkan mi bọ́ tálọ́wọ́ kù láyé jama súrọ́tù alhaqqa aya forty seven lọ́wọ́ lọ́lẹ́ka ìbẹ̀lẹ̀ ló ti gbà ọ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn náà ibẹ̀ ló ti rí pé ọ̀gbọ́dọ̀ wojú ẹnìkan bó ṣe kọ́ dàgbà tó tó bá ti ń sin kankan bó ṣe kó kéwú tó bó ṣe kílé kí wọ́n ti àwọn èèyàn tó fáàfá àwọn bó ṣe kọ́ hákùrán tó ọmọ orin kọ ọmọ àrúdù ọmọ ádàbù ọmọ gbogbo nǹkan lọ́mà yẹn àgbàlagbà bó ṣe tó tọrọ rẹ ọba ti nítorí wọn láàánú bí òtó bẹ̀ kọ́ dálẹ̀ tàlọ́wọ́ tó bẹ̀ mọ́ kò sí o ló ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé à ẹni táwọn bàbá yìí náà ti wá ṣe é sí wọn ọ̀wọ̀ náà ni ebi wọ̀ lọ́n sọ̀rọ̀ ebi wọ̀ lọ́n sọ̀rọ̀ ètò náà tàjẹ́ náà bẹ lọ́wọ́ rẹ̀ bí wọ́n bá mọ̀ ọlọ́run fèrè jì wọ́n tí wọ́n bá mọ̀ wọ́n jìyà ọlọ́run ti ju ẹnì kankan fún ìmọ̀ tó rúfin àwọn kan lọ Saudi náà àwọn àbáwà àgbà ńlẹ̀ Yorùbá wọn lọ Saudi wọn kátírà sàlàfíà wọn gbàgbọ́ yé wọn rí wọn kọ́ lẹ̀ àmọ́ wọn làwọn ò ṣe àní súnà yẹn àwọn ò ṣe wọ́n ti sọ fáwọn ọmọ wọn pé ẹ tákù àwọn àlùsúnà yẹn ẹ má jẹun oríṣẹ́ jẹ́ torí pé tíra tí wọ́n kà yẹn ń dí wọn lọ́wọ́ ìjẹ tí wọ́n ń jẹ àti ìmúdìsìn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n mú wá sí. ìtọ́jú nìyẹn o. èyí sọ̀rọ̀ pé ìrìnkìnnì kan dà wọ́n pọ̀ o ní tó dìjà ni pé ti kàtírà súnà maka àti madina síbẹ̀ náà súnà ti dìde àbí Imam Maliki tó yẹ a fún láfíríkà ń bí ọmọ madina ni àbí ẹ̀hẹ́ ọ̀nbẹ náà súnà ti dìde àwọn sì dúró lérí súnà àwọn náà pé wọ́n o gẹ́gẹ́ bí ẹ̀dá àwọn náà ní tí àmọ́ ojú ọ̀nà súnà òyìn kílíà wọ́n sì ń kọ́ wọ́n sì ń fẹ́ràn sẹ́sáyìí ẹ̀yọ́ màyá mi wọ́n wá pàyẹ̀ mọ́ wọ́n wá lọ ẹwà ni wọ́n sùn rè ah àbùsí ńlá ni nítorí dìjà ni pé tẹ́lá ti kàtírà maka ìjọ máa sọ fún yín ni pé má ṣẹbọ àwọn sì fẹ́ ṣẹbọ ẹbọ gan wọn fi ń jàfa ah lèmọ́mù tí sọ pé alájà wa rí mi lẹ́yìn alásà lẹ́yìn jimá tí ó sì gbọ́sọ fún wọn wípé ẹ máa wẹ̀ pẹ̀lú omi gbóná fúnjọ́ méje sẹ́yìn ní ọ̀wà kàtírà súnà wọ́n fún tíra súnà máka yọ̀ dànù yóò lọ́wọ́ fẹ́ yóò eléyìí òwúlò lọ́dọ̀ tí wa. níbi bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n mọ̀ ọlọ́mọba fèrèjì wọn gbogbo àwọn tí wọ́n mọ̀ tí ọba débi ẹbọ kọlọmọba yá fi wọn. ṣe eré ìdọ́wà ti débi ẹbọ tó sì mọ̀ ọ̀láyà agbára ọ̀ka àkànní kọlọ́n fi sáyé rẹ̀ ni. wọ́n sọ pé kọlọ́n fi ṣéwù wọn sí ná wọ́n máa jà ó nídìí ààyè wọn lọ́rọ̀ bá tán síbẹ̀ ọlọ́sàmọ̀ bí tó fìtì wọ́n dá nǹkan rúgan jama àwọn ní ọjọ́ rẹ̀ sí ó yẹ kálukú láàrín islam àtẹ́bọ́ papọ̀ ah nǹkan sí ẹwọ́n kan lẹ́yìn ìwà jama gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá bàbá tó ti kú àwọn náà máa ipò ọlọ́nìkan lọ́lọ́run àmọ́ nígbà tó pàrọ̀ fáwọn oníká tó máa lo ilé yìí kọ́ sọlọ́wọ́n wa gbọ́ yẹn kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sẹ̀ ìṣàánú wa ọlọ́run jẹ́ mi wọ́gbọ́n o gbàtà bá lò láyé kọ́lọ̀ mọ́jà lò lórí ìbínú rẹ̀ gbàtà bá dákẹ́ kọ́lọ̀ mọ́jà dákẹ́ sórí ìbínú ọlọ́run kọ́lọ̀ mọ́sà yọ ní sọ́wọ́ kó sànù wa ẹ̀yọ́ màá yá mi àlùbídà tó nà án ṣe wá rí mìnàhẹ́tò àṣì ṣe bídíà yìí ó fi sí méjì yá èyí tó jẹ́ pé kò sí lásìkò ànábì nígbà ànábì lọ tán ni wọ́n gbé jáde bí mọ̀lúdì lápèjúwe wọ́n lọ mọ̀lúdì máa o bọ́ náwó sí ni mọ̀lúdì ò ní gbalada ó tún wá wọná anábì ní kullu bid'atin dalala wa kullu dalalatin fi nnar anábì ní bídíà àná ni ẹni bá sì ti wọkọ àná yóò lè wọ náà ni abídà wa ni mòlúdì ṣíṣe àkìkíyà ni kò sí lásìkò ànábì wa Muhammad àbí wọ́n ni wọ́n dà ń kálẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àtà nábì lọ òun náà ń sọ níbi mòlúdì wípé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta ni wọ́n dálẹ̀ ọlọ́run sí ní àlìyáwó máa kì ájú ìgbẹ̀yìn tó ṣe ẹ̀sìn ti pé kò wá sí mòlúdì yẹn ń bẹ̀ nínú ẹ̀sìn kan sọ pé pé ẹ̀yin náà tó wá sọ pé lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ni ẹnìkan dálẹ̀ ẹ̀ wá ní ó ti wọnú ẹ̀sìn tánàbì mú wa ṣé tó àwọn ṣe tó náwó tó ń fún ọ lówó tó ń pa màlúù sí ni ẹ ẹnìkan jẹ́ òní àfọ àkànpè pé dákun wọn ni arọ kan àbí bóyá ó pò kan sá ó sàn ní problem wọn wá gbé olówó yẹn pé kó dákun lẹ́bàá sọ fún mi ni ah mo sì ní one million kan tí wọ́n fẹ́ fi ṣe sádàkọ̀ àmọ́ mo ti gbé e fún àfa ẹ̀gbẹ́lé wa kó fi ṣe mòlúdì àfa ní ọ̀fọwọ́ ṣe mòlúdì ọ̀sọ̀wọ́ nù mú lẹ́yìn ìgbà tó ọ̀sọ̀wọ́ nù tán wọ́n tún wá kọ́dọ̀kọ́ rẹ̀ sínú àwọn tí wọ́n ń dẹ̀sìn ọlọ́run lórí ìyẹn ọlọ́run torí tí ìbá ti ń gbé tànàbí ò gbé wá tí ìbá ti ń gbé wọnú ẹ̀sìn ń da tànàbí òru ni ìtí ń sẹ́niyẹ àkìkíyà ni mòlúdì lápèjúwe ọ̀kan bẹ̀rẹ̀ tánpẹ̀ ní ìdọ̀fíyà ìdọ̀fíyà yìí ni pé ànábì ṣe in ti ń ṣe yẹn àmọ́ ọ̀nà tó gbà ṣe ànábì ọ̀gbànà náà ṣe é bí kéèyàn ojú kọ́lẹ̀ lápèjì wẹ́n sì kọ́ lóun fẹ́ dárúkọ lọ́hùn ya alladhina amanu dhukurullaha dhikran kathira ọlọ́run ni ẹ máa rántí mi ẹ máa ṣe síkìrì gbogbo àlá ń ṣe síkìrì ni wa a ṣe lóru a ṣe láàárọ̀ a ṣe astaghfirullah wa atubu subhanallah عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلمته سبحان الله الحمد سبحان الله العظيم أذكار كثيرة الواردة تنشي gbogbo ọ̀la ń ṣe zikiri òun wá fẹ́ ṣe zikiri tiẹ̀ kọ̀ wá bẹ̀rẹ̀ pé bóòlà nẹ́bí ṣe máa ń ṣe zikiri ṣe pé aṣọ lẹ́ẹ̀kan pé gbogbo táàbà ṣe ká máa bẹ̀rẹ̀ bóòlà nẹ́bí ṣe ń ṣe òun wá ní àfa àtàwọn ó ní káwọn ti aṣọ wọ́n wá ti aṣọ funfun àwọn ń pẹ̀lú àwọn ní Tìjàníyà oníbídíà ni wọ́n wọ́n wá tún dòkó wọ́n rọ kiri ká sọ láàrínà ìlàlà láàrínà ìtọ́ wọ́n bí jáde lẹ́nu dà àbí ó sì nípìnlẹ̀ àmọ́ ọ̀nà tá ń gbà ṣe yẹn ànábì ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n tún rán jìbìrì ìlú ṣiṣẹ́ wọn ni pé kó fi aṣọ funfun kún un kí wọ́n jòkó ká má dá ṣe torí wọ́n máa ń dá ṣe lásìkò ànábì ní kálukú máa ń dá ṣe ni ṣé ọlọ́run tó ránṣẹ́ sóhun pé kásákù wọ́n wà ní kò burú náà ó burú torí ànábì ò ṣe bẹ́ẹ̀ aṣọ òun kí ni tó bẹ̀. wọ́n ní aṣọ yẹn làwọn máa fi ń gba ànábì àti Abubakar àti Umar àti Uthman nílò ọ̀lẹ́jọ́ jimá aṣọ yẹn làwọn máa fi ń gba àwọn lálejò eré ẹ̀ ni wọ́n máa ń jòkó sí àwa ní bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ wọ́n ṣe ń Ghana wọ́n ṣe ń Senegal wọ́n ṣe ń Kano wọ́n ṣe ń Kaduna wọ́n ṣe ní Togo ṣé gbogbo bẹ́ẹ̀ <laughs> àgọ́ wà nù bíbí ẹ̀ ṣé gbogbo bẹ́ẹ̀ náà lẹ́yìn àmẹ́gbàtà sábà ni wọ́n máa fò lọ wọ́n ní kò lè yè yín tálùbídà bá ti fẹ́ parí ọ̀rọ̀ yóò ní kò lè ṣe kí ni ẹ̀ só yé wọ̀ ìdóòṣìṣẹ́ kò yé wọ́n fẹ́ sọ ìsìlámù dẹ̀ sí kiri yó tábìlì tí a ah, ah, ní àwọn áńgẹ́lì máa wá látòkè tẹ́ẹ̀bá ti ń kọrin lọ́wọ́ ní chọ́ọ̀chì ààrẹ ah, áńgẹ́lì wọn ni a kò lè yé àwọn onígbà fún yín ọlọ́wọ́n bá paná adébọ̀rẹ́ o ọlọ́wọ́n bá paná bídíà náà rẹ̀ ẹ má máa pé kọ́lọ́run rẹ̀ bídíà ṣùgbọ́n nílẹ̀ ọlọ́wọ́n bá pa bídíà àṣetáàni rẹ̀ kọ́ bá gbé súnà ànábìgà àwọn bàbá wa náà mọ̀ pé àṣetáni lọ dá bídí àṣìlẹ̀ wọ́n kọ̀rẹ́tì náà bá bàbá wa ti kọ̀rẹ́tì ẹ̀já mọ̀ ṣe pé wọ́n kọ̀rẹ́tì àṣetáni lọ dá bídí àlẹ́ òwọ́n sọ fún yín pé ẹ má gbé gbọ̀nà tànàbí ẹ gbé gbọ̀nà míì kẹ́ ẹ má lè ní ládàá kí sẹ́yìn olè bá sọ fún kọ́lọ́ mọ́sà sọ wa ń bẹ̀ o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n fi ìlùkún tiwọn àwọn kọ̀dìríyà àwọn fi ìlùkún tiwọn àwọn samusidin àwọn fomi kún tiwọn àwọn àjọ olómi kàdíríà olúlu mọ́sáṣí o alíyóhùn dá ìmú aláìláha ìgbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní ṣọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe ń bẹ̀yẹn ni àbí mọ́sálásí ah, wọ́n ní àwọn mùsùlùmí náà lọ́wọ́ ń bẹ̀ àmọ́ ah, ní àwọn náà náà náà wọ́n lè jẹ́ mùsùlùmí nígbà anábì ní sọ́tí kiri anábì ò fìlù kún títí ẹ̀ ẹ̀wà àwọn tó ti kú lórí kàdíríà ẹ̀wà ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀já dé òdodo mú o òdodo ẹ̀yọ̀ kan náà ni. àlùbídì àtú nàwọ̀ á ní mìíràn haythu al-hukm tá a bá ní ká máa fún bídà ní ìdájọ́ ọ̀nà méjì ló pín bídì àtú mukaffira wọ bídì àtú gairu mukaffira bídì àtọ́jẹ́ pé ó lè sọ̀yàn di kèfèrí àti bídì àtọ́jẹ́ pé kò lè sọ̀yàn di kèfèrí èèyàn máa wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá méjèèjì kò sí ìtọ́ta mẹ́ẹ̀ àmọ́ kàn mú yẹn kúrò ní islam pátápátá ọ̀kan èyí ó sì máa jẹ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tí ó máa retí ìdájọ́ ọlọ́run ká má dàá pọ̀ àwọn àdàdíyà àjàbàtíyà àwọn ti dàá pọ̀ àwọn ní gbogbo bídà pátá kullu bid'atin kufrun wọ́n ní gbogbo bídà pátá òun náà ní sọ̀yàn di kèfèrí àwọn dọ̀rọ̀ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èèyàn jòkó láàárọ̀ ọjọ́ jimá ìwọ̀n ka súrọ́tù ṣọ́ọ̀tì láàárọ̀ gbogbo ọjọ́ jímọ̀ níkà nítorí wọ́n sọ fáwọn èèyàn pé ká máa kà á àwa ni nítorí wọ́n fáwọn èèyàn ká máa ṣe yìí ayé na dẹ̀lì yìí kí ni ẹ̀rí tó gbára lé tó fi ní ká máa ṣe ó ní òun kàn rí pọ́ náà ní bídíà ló ń ṣe yẹn irú bídíà yẹn kò lè sọ ọ́ di kèfèrí àmọ́ yóò jìyà torí pé ìfìn lọ́lẹ̀ tọ́lọ́wọ́n ò sí kí ni tọ́lọ́wọ́n ò sọ táà nábì ọ̀lọ́ lọ́dọ̀ àwọn jàmbá tí àwọn gbàgbé yẹn ṣe ń ka koran yẹn tí ò sẹ́bọ̀ yẹn pé kí n ka koran láàárọ̀ ọjọ́ Jímọ̀ yẹn yọ wọ̀ náà gbére ibi àwọn yẹn tí wọ́n ti kú nínú àkídà alùsùnà nìyẹn kẹ́nìkan mọ́ gbọ́ kíṣẹ́ ti jàbàtà o orí ìró burú àtàwọn ọmọ rẹ̀ ẹ̀rí pé yẹn ti ń kú lábẹ́ tó àmọ́ àwọn aláìmọ̀kan ọlọ́kadà náà àwọn tó sọ́dọ̀ rẹ̀ àwọn rò pé ìmọ̀nà ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn sùn bí ahli sunnah tọ́lá kìdá tí wọ́n ní òun tẹ̀sùbá lọ́wọ́ ànábì ò ló tẹ̀sùbá àbí àbánábì ló tẹ̀sùbá ahẹ́n èmi náà ló tẹ̀sùbá torí pé ọwọ́ lànábì fi ka gbogbo ntọ́ka ó sì ṣẹ́gun ayé adésìkí dé gbogbo nǹkan dé àmọ́ kọ́ yóò yàn kúrò ní fẹ́ tó bá lò àmọ́ lílo rẹ̀ o àwọn afáàpín sí méjì àwọn kan ní bídíà ni àwọn kan ní tí ọba ti ní àwọn àkídà míì lérí ẹ̀ kìí ṣe bídíà àmọ́ kọ́ máa fi hàn kọ́ máa so márùn kọ́ máa fi kọ́ ọwọ́ kọ́ máa fi kíni kọ́ máa so márùn kọ́ máa fa lójú dídì káwá pé bídíà ni gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi pé bídíà ni èmi sì lò náà ìjọ yọ̀yàn kó onú Islam kọ̀yọ̀yàn kó onú Islam òtí ẹlẹ́sẹ̀ lèyàn máa jẹ́ àwọn dàǹkanrú wọ́n sọ gbogbo bídíà di kèfèrí kọ́lọ̀n bá fún wọn mọ̀nà ẹ má dákẹ́ lérí àdúrà bẹ́ẹ̀ sí sàdúrà fáwọn Tìjàníyà Kàdìríyà ní kẹ́mọ́ sàdúrà fáwọn Jàbàtíyà náà ọmọ ìyá wa náà ni wọ́n kọ́lọ̀n bá aláàkọ́bá fún wọn mọ̀nà kó sànú wọn ìmọ̀ náà làwọn náà wákàtí àwọn tó wá kọjá bí táà nábì gbédé ó ní bẹ́ẹ̀ bá fi súnmù jẹun ó lẹ́yìn ọwọ́ náà gbére ẹ̀yìn ọdí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi ẹni bá níbi ẹ̀yìn sẹ́ńdẹ̀sì tọ́gbọ̀ pẹ̀lú etí ọ̀bá ó lẹ́yìn tó bá fi súnmù jẹun tó sì mọ̀ pé súnmù bíbí à ó ní onítọ̀hún ó ní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ti bàjẹ́ bákọ̀dé habitọ̀ amalu ọ́dí òrẹ́ ń bẹ lọ́wọ́ mi tọ́ bá ní nọ́bà mi lọ́wọ́ ń sẹ́ndì sí ọ ìsìláàmù tá nábì wọn kó sì sọ pé àká máa fọwọ́ jẹ nǹkan tó bá ṣe bù ládàá bẹ́ẹ̀ wò tá bá dà níyàn sunna lérí àgbà ládàá ní tó bá sọ nìyẹn ẹni tí ó sì lókun nígbà ẹ̀ṣẹ̀ ládàá ní onígbà ọwọ́ ní àkíyèsí sọ̀rọ̀ ládàá àní yóò náà gbèrè kọ́lọ́mọ́sàbà fún wọn mọ̀ nàkọ́sà náà Bidiatu tún bidiatu bídíà tí sọ̀yàn di kèfèrí ẹ̀yọ́ màá yá mi ẹ lọ lè wo gbogbo bídíà táwọn yẹn bá pè lẹ́sìn tọ́jẹ́ pé ẹbọ ni wọ́n kàn fi ń ṣẹ̀sìn ni ẹ pè júwe al-istigathatu bil amwat aw al-istigathatu bil awliya kéèyàn oníṣòro kọ́ máa ní Ibrahimu. sheikh Ibrahim ya sheikh Ibrahim ya Rasulallah kúlìbìyẹ fata fátàdára kìíní wa anta abi ṣéwù Ibrahimu ṣéwù Ibrahimu ṣéwù wọ́n sọ ń ká ọ̀là lọ́wọ́ báyìí ṣé ibi tó fẹ́ náwó sí tó fẹ́ gun plane lọ nìyẹn ah ọ̀fẹ́ béèrè nǹkan ọwọ́ pè ṣéwù ṣé tó wà ní Kùránì tá níbi fi kalẹ̀ fún wa nìyẹn bìlí sùlù gbé kalẹ̀ nítorí wà ní Kùránì pé wà qala rabbukum ud'uni astajib lakum kò sẹ́ńtì ọmọ náà wà jọmọ dàrú máa yẹn tó bá fẹ́ sọnù ọlọ́run ní ẹ̀pẹ̀ mi nígbà yẹn ló ujibu da'wata da'i iza da'ani kọ́lọ̀ mọ́sà fi wá mọ́nà kó sàmọ́ wa ẹni tá a bá sọ fún tí ọba gbọ́ tí sì ń pe àwọn ẹ̀dá ọlọ́run bídí àyẹn ti yọ ọ́ kúrò nínú kíní inú ẹ̀sìn Islam tó ọlọ́run ní wala yushriku bi'ibadati rabbihi ahada àdúrà wọ̀ ìbádà ìbádà ni gbogbo ẹni tó bá ti lè òun ó ti dẹ̀ lẹ́bọ̀ Suratul one ten ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti sọ pé gbogbo àwọn àfáà mukadam tí wọ́n ti bíbí àti ìjàníyà yẹn tí wọ́n sì ń ṣe ìsìgáàtà àwọn ṣéhùn yẹn òyìnbó muslim tí wọ́n bá mọ̀ tàbá sì sọ fún wọn yìí pé ìtẹ́ ń ṣe yẹn ẹ̀dá tẹ́ ń pè yẹn ìmọ̀ yóò yẹ kó ní islam tí wọ́n bá ní ẹ̀ lè understand ẹ̀ ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ bọ́ bá kú ẹ̀ ní kírun sí la torí pé àìkírun sí kẹfẹ́ la sí alhujja a lè ṣe àyà fún bàbá suratul káfí ìgbẹ̀yìn káfí ni o wàlá yushrik bí ìbádàtì rọ́bì ahàdà wàlá yushrik ahadan bí ìbádàtì rọ̀bì nítorí àti jẹ́sì àgbọ̀rọ̀ fẹ́ lómi ṣéwù oyin ilẹ̀ ń fún ní àdúrà ọlọ́run ló sì ní àdúrà látara bẹ́ẹ̀ ọlọ́run lè ní kọ́ mọ̀nà kó ní àyọ́mà yíyẹ farabalẹ̀ tẹ́lẹ̀ ní à èmi náà ti wá dára yín sí wọn tó ń ṣerú ẹ̀ mọ́ o ṣe àmà pé lílẹ̀ bẹ́ẹ̀ lọ ó sàǹfààní ẹ máa lè kó sílà bá wọn lé ẹ máa fi wọn lẹ̀ èyí tó bá ní ẹ máa wá dọ̀hún bọ́ bá ti sọ̀sọ́ kú sọ lórí mídíà ẹ̀yin náà ìtako tẹ bá rọ fún lé nìtẹ rọ fún lọ́la yóò kárí bọ́lé torí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí là fi ń sẹ̀sì. akídà sọ̀rọ̀ kò tó bídíà tó mú ká fẹ́ra ńkọ́ ara rẹ̀ náà ní ká pé ọlọ́run ọba máa ń di ẹ̀dá ẹ̀dá máa ń dọ́lọ́ àwọn sòfin àti wáyíza àbùsọ̀rìtàhú àbùsọ̀rìtà ní wáyíza àbùsọ̀rìtà ní àbùsọ̀rìtàhú ipe tọba ti rí èmi àfáwọn kan lọ́sọ bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ti rí ní ẹtẹ rọ́lọ̀ ẹ bá sì ti rọ́lọ̀ èmi náà lẹ́sìn kíní èmi náà lẹ́rí ẹni bá ti nígbàgbọ́ yẹn bídíà mùkáfẹ́rà ni nínú sunfí wọ́n ti máa ń sórí ibú yẹn kálù súnà kan ọmọ wọn rìn ìrìn ìjà káàkiri kó lóun òun lọ lè bá wọn sunfí pé dáwà làwọn jọ ń sè é ẹni ládùá kò lè bá súnfí pé tó ẹ̀yìn bàbá ẹkúṣẹ́ àgbà ti dàní àlọ́ ọmọ tó wí ni ọmọ kó ń ṣe ìsìkáàdà ni ọmọ kó ń ṣe síìrù ni ṣé súnmọ́ ni ẹ nítorí òṣèlú tó fẹ́ ṣe tí ẹ bá ti fẹ́ sòṣèlú lọ́wọ́ máa kó gbogbo nǹkan pọ̀ ni tawhidul aqaid wal manahij gbogbo àwọn èèyàn ní ọba rẹ torí òṣèlú torí òṣèlú kí ní ti wá ní òṣèlú jẹ̀ma ìjọ jẹ̀jọ́ padà tán nínú àwọn táwọn èèyàn máa ń ṣe òun náà lè tí mo sọ yẹn ọlọ́run ní ara táwọn èèyàn tó máa ń ṣe òun náà ní akídẹ́tù wahdatul wujud nínú bíbí àmì tí sísọ yẹn di kèfèrí kéèyàn kó gbogbo tí ń bẹ nílé ayé yìí òun ló yíra padà ló di ọlọ́run bọ́ọ̀ bá nígbàgbọ́ yẹn ò lè jẹun kádàmù nínú Tìjàníyà wọn ní fún ọ tòlọ́ ọkọ̀ọ̀kọ́ sẹ̀ ọba tó wo tíṣù pépà ní ah jẹ́lẹ̀ pẹ̀lú àlọ́ tọba tó wo omi subhanallah tọba wò tọ̀ tí wọ́n tọ́ ọlẹ̀ tọ́ pọ́n ní ya Allah tí ọba ti gbà tí mo sọ yẹn gbọ́ kò súnmọ́ àwọn bàbá ní òjò gbọ́ yé ẹ lè gbọ́ yé ṣé ẹ̀sìn tí mo lè gbọ́ yé lànàbì fi kalẹ̀ fún wa ànábì ní tàdákìtì fún alẹ́ ní ma hajj àti ìbẹ̀ ìbá ànábì ní mo fi yín lẹ̀ lérí ọ̀nà tó kílíà sí ìrújú kankan bẹ́ẹ̀ báyìí ní kẹ́sì báyìí ní kẹ́sì ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ẹ̀tọ́ àwọn ẹrú ọlọ́ọ̀ni ẹ má gbé fúnra lẹ́yìn náà bídí atún gẹ́rù mọ̀ká fura ẹ̀yọ́ màyá mi àti sọ̀rọ̀ lérí yẹn tọ́ iná àwọn bídá tó gẹ́gẹ́ mùkáfíra tí ó sọ̀yàn di kèfèrí ẹni tó ṣe mọ̀lúdì oṣù tí ọba ti máa pèsè wù ń tí ó ṣẹbọ ń bẹ̀ ẹlẹ́ṣẹ̀ ńlá ni àmọ́ pé sákèsí àṣì ní bá ṣe gbogbo ẹni tí ń pẹran lẹ́yìn àdúrà kùrán lọ́kà wa pẹran ànípìn kèfèrí nítorí pé ọ̀dà sàárà mọ́ àdúrà ọwọ́ sọ́dọ̀ ọ̀ràn yẹn fún rẹ̀ ẹjẹ́ pé tẹ́wọ́n fẹ́ pẹran ọ̀pẹran lọ́tọ̀ lásìkò tó bá ọba adékèsè wọ́n máa sọ pé àdúrà yìí ó nídìí ẹran kéèyàn máa ní àdúrà yìí nídìí ẹran bídíà ni ìwé àwọn yẹn ni ànípè ní kẹfẹ́ nígbà tó débẹ̀ kọ̀ọ̀pọ̀ ẹran fún òòṣà àti ògún àdá bísímìláì náà ló ṣe àmọ́ lọ mọ́ àdúrà wọn máa ń fìyẹn gbá àwọn olówó tí ṣèjì máa ń bẹ lọ́wọ́ wọn ẹlẹ́jẹ́ màlúù màlúù pupa màlúù red wọ́n tẹ̀lé ṣéwọ́n bídíà ọ̀pọ̀ màlúù green táyà rẹ̀ ọmọ já ikú ṣe bàbá ní màálù green àwọn fẹ́ lò wọ́n sì láàlẹ́ rí bí àfi Burkina Faso yóò gbowó ẹ̀ sáko ní ọmọ lọ lè gé gíní salantiẹ̀ <laughs> ebi wọ́n lọ gò àbí <laughs> wọ́n gọ́gọ́ ogo wa bí jà ogo ogo fẹ́mi kan tí ọgbọ́n tó ọ tí ò ní làákà yìí tó yọ kàn sùpàrọ̀ fún ọ wọ́n dẹ̀ kó kalẹ̀ àwọn fẹ́ ra nǹkan tí wọ́n fẹ́ rà àwọn ọ̀nì kọ́ máa ra nǹkan bàbá mọ̀ pé ọ̀làdùà àdáwò kọ́lọ̀mọ́dé ọtí ẹni kankan wà débẹ̀ o fìdáwò lápèjúwe wọn náà ṣàdúrà fókù àmọ́ fìdáwò kí ló ṣẹlẹ̀ tí fìdáwò fi jáde ẹ̀hẹ̀ àwọn fi síjọ́ mẹ́ta àtijọ́ mélòó àtijọ́ mẹ́jọ àtijọ́ méje àtogójì ọjọ́ bídíà tí wọ́n gbé wọn nìyẹn àwọn olóyè sọ̀rọ̀ wọn di kèfèrí bí wọ́n jòkó àdúrà papọ̀ àmọ́ bídíà ni wọ́n ń ṣe mẹ́fẹ́ jòkó papọ̀ yẹn ọjọ́ tí wọ́n mú yẹn kẹta ìkeje forty one yẹn bídíà ni pẹ̀lú àwọn ọjọ́ tí wọ́n mú yẹn kò sí lákọọ́lẹ̀ bókò bá ti kú kálukọ́ máa dáṣà dúrà fún títí táyì náà fi lọ lè bá níta náà bí filẹ̀ ni sọlọ́lá àlùkò sọ ẹ́sì pé níta náà bí filẹ̀ yẹ ọ̀rọ̀ ọ̀rùn gan bí bàbá ti wá ti kú ìyá wa ti kú báyà bí afábílẹ̀ wa kan abá ti kírun sí la tá a gbé lọ tẹ́ tá a gbé sínú sàárè àṣàdúrà fún kátó kù ní tẹ́ torí wọn béèrè béèrè a sì máa lọlé kálukọ́ máa lọlé sùn a máa lè tọ́jú okó tọ́jú àwọn ọmọ òrukàn àmọ́ wọ yóò máa lọlé yáwó ká yóò máa dààmú ká ọlọmọsẹ sọ wa ń bẹ. àtúrúkú àlùmọ̀tàdà wọ́n ní gbogbo àwa jẹ́ mùsùlùmí òdodo especially àwa táwọn wo súnà lọ́ọ̀kan báyìí táwọn wò pé hé ṣé kí mi náà máa ṣe ni àbí kí n dún bí mo wà wọ́n ní dákun tètè kú ọmọ ẹ̀kọ́ tó lọ tó bá dénú súnà tán ló tó mọ yìí súnà tó ń ṣe ìpè ha ọlọ́mọ ṣe ohun tí o ti pa ọ́ oníbídẹ́ òní mà tọ́jú òfin lọ tí màláìka ó fi sọ pé ó ti yá yóò wá rí pé wòlíì kankan sí láyé èyí tó lóun ṣe náà kì í ṣe tí wọ́n bẹ̀ òfowádìí púpọ̀ nínú àwọn oníbídìí àtàṣà fún àṣà fún àwọn àjọ súnfí àṣà fún tìjàníyà àṣà fún kọ́dìríyà àṣà fún amadíyà àṣà fún tẹ̀bìlìkì jẹ̀mátù tẹ̀bìlìkì àṣà fún àwọn sàmùsíyà olómi àwọn sàmùsùdín àṣà fún àwọn ikhwan muslimun sùfíyà ni wọ́n àwọn ọmọ wọn ni wọ́n ń wọlé àwọn àgbààgbà súnfì lọ́sùn wọ́n lè bá wọn sọ̀rẹ̀ láti fight sunna onísúná náà lòun ṣe living period ní ìkọ̀wá wọn àwọn náà onísúná làwọn ṣe àwọn ni wọ́n wá ń wọlé tọ̀ àwọn àfọ̀n bídíà tí wọ́n ń da ìlú nàìjíríà rú tí wọ́n ń ba nǹkan jẹ́ wọ́n wá ń wọlé tọ̀ wọ́n yìí pé àwọn yìí sára wọn o àwa wà pẹ̀lẹ́ yín o ẹ̀yin lẹ́ ń tẹ̀sùn ṣe o nítorí pé wọ́n fẹ́ ṣe kí ni jama wọ́n fẹ́ ṣe òṣèlú àtàwọn tó bá tún jọ wọn àwọn àjọ sàlàtíyà ńkọ́ àsàlátù sunday èmi ò ní bẹ̀rù láti wí ewé mi ń lọ ìlú wa ah, èmi ọkàn sọ̀kalẹ̀ fún yẹn èmi máa lọ tèmi ni pẹ̀lú ìyọ̀dà ọlọ́run iṣẹ́ àlá èmi lọ ìlú wa <laughs> ẹ̀tọ́ kọ́nà ọmọṣẹ́lẹ̀ láàrin ìmọ̀ ẹni kọ̀ọ̀kan wa èèyàn eh, màyá mi má lọ sàlátù má òdodo ọ̀rọ̀ tẹ́mi sọ fún ọ̀nà má lọ alikọ̀ sunna ọ̀ padà sàdúrà fún mi torí àsàlátù yẹn wọ́n fi ń kọ́sí àwọn kiri yóò ní wọ́n fi ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn ní láti fi tún sẹ̀mí wọn sí wọ́n wá ní prayer group ẹ wàá wà ń bẹ̀ ẹ ní ma kọ̀bùlí ẹ ní ma bàbí lógún ọdún tẹ̀sí débẹ̀ àfààní wàláì bó ṣe rí nu ìbí nǹkan tó gbé wàláà torí wọn ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ṣe mẹ́ ọ̀rọ̀ gbàlá ní bí àwọn oníjésù yẹn wọn yàtọ̀ àfàsúnà kan ò lọ́bẹ̀ẹ́ àfi tọ́rọ̀ yẹn bá ti dàrú ìtọ́ba mú ọlọ́bẹ̀ ni pé ọyà àlọ́lẹ̀ sọ fún wọn wípé ní tí wọ́n ń ṣe èèyàn ọ̀dá o báyìí ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa ń ṣe àmọ́ ọwọ́ débẹ̀ ọwọ́ àwọn ní wọ́n yíyá kù wọ́n mú dẹ̀fẹ́tì òmùr ipe ọmọ dọwọ́ yín ẹ̀rọ dáadáa dálẹ̀ nítorí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn náà nígbà wọ́n sọ̀rọ̀ tán lọ́wọ́ nítorí ìjọ yóò ní tú o oníjọ bídà ò ní tú ọlọ́wọ́n bíọ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń pèpè tán láwọn ń pèpè sínú súnà tí wọ́n ẹsẹ̀ wọ́n ti yẹ̀ kọ́lọ́ mọ́sàbà dá wọn padà sójú ọ̀nà kó fi òdodo hàn wọ́n kọ́lọ́ tí wọ́n lè tẹ̀lé sílé ayé yìí dàmà ilé ayé yóò padà tán àti gbogbo tó wà nú ẹ̀. wọ́n torí ń tọ́ dà ń tọ́ jẹ ń tọ́ wá tọ́ máa dàlí wọ́n láàmú wọ́n ló láwọn ibi dí àwọn ṣe ọwọ́ àlọ́bẹ̀ náà fi ní bàbá ń tẹ̀lé ànábì díjú tó bá ń tẹ̀lé ànábì ṣe kíni díjú ẹ ànábì náà yá máa ń so máa ń so ó ní ṣubú tọ́lá ọ̀rọ̀ rẹ̀ kọ́ bẹ́ẹ̀ fún wa ọlọ́run rẹ̀ kọ́ bẹ́ẹ̀ àfi rasulillahi uswatun asana, àbọ̀lọ́run rẹ̀ kọ́ bẹ́ẹ̀ àfa àgàgà tó bá ti tẹ̀lé àfa máa fi ojú ẹgbẹ́ kan tó ti ní díjú máa ya díẹ̀ lẹ́ẹ̀kọ́ máa fi torí tó bá ti jásí kòtò wọ́n rárá pẹ́ntì ẹ̀ pé ah ustaz ìtẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ kọ́ yìí o òṣèlú tẹ́ fẹ́ ṣe ní òjẹ́ máa tẹ́ǹṣe kí ni ìtẹ́ǹṣe bá ìtẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ kọ́ yìí. mo bẹ̀ lọ́n fún gbogbo wọn kọ́lọ́n bá aṣàmọ̀nà wọn kọ́ sàlékún ìmúdúnṣinṣin tàwa náà kọ́lọ́n má jẹ́ sẹ̀wọ́ yẹ adìrọ́ rò lè bèrè à tọ́ àwa débi alọ ibi alọ kí ṣẹṣẹ wá àmọ́ tí mo bá sọ yìí tí mo sọ yẹn ẹ ló ti kọ́kọ́ sí pẹ̀láàmù náà kí n tó bọ́ sínú ọ̀rọ̀ sókí àdọ̀rọ̀rọ̀ olùbídà àwọn àdáwò aburú tí máa ń ṣẹlẹ̀ sí ìyàn tẹ́yìn bá ń ṣe bídà alákọ̀ọ́kọ́ àlèbàdà tó lè mọ̀ bùtẹ́dà látọ̀ kọ́tàlì àtẹ̀dà gbogbo ẹ̀sìn tó bá ti jẹ́ àgbélẹ̀rọ tí ò lákọọ́lẹ̀ nígbà náà ṣe bó ṣe ń ṣe yẹn wọ́n ní òfò àkọ́kọ́ ni pé wọn ò ní gbà lọ́wọ́ yàn ànábì ní mọ́ ní àdáta ẹni bá dá mi lẹ̀ fi amúrin náà haza ayé fi díìnì náà haza nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú tí ò sí ń bẹ̀ nígbà tọ́lọ̀ ní àlìyáwó má àtìmálì tó làkún dínà kan tí ò sí ń mẹ́gbà ọ̀hún fàwúwá rọ̀bù ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ṣe rí àdísì èmi ọ̀rá àfún bí díà kan tó fi ṣe wà sí rí a sì ká nínú náwó wí gbogbo alákàáfà náà wíyà kò tó bẹ̀ tó wọ́n sọ fún ọ pé ah, ìwọ gan làdísì ẹ̀ ń ṣe kí ni lọ́nbá wí ẹ̀rá fún bídà kan tó nílé ní wọn fẹ́ fọ̀rọ̀ bídà ṣé kò sí bídà nọ́ọ̀sì tànàbí ní kúlù bídà ti dọ̀lá àlà òun náà káà nínú náwá wí àmọ́ kò tó fi ṣe wáàsí torí pé bídà lòun náà ń ṣe kí ni òun náà ṣe ìdí bídà ní ti ń jẹun. wọ́n pàdé ìsìtì wọ́n sọ mí òfò àkọ́kọ́ nìyẹn wọn nígbà ọlọ́ni kúlù halinu na bí ukùn akasari na àmàlà ọlọ́run bá ní ẹjọ́ sọ fún yín àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ àmọ́ òfò lọ́pọ̀ alẹ́dìínà dọ́lá sáàyòhùn gbogbo ìgbìyànjú wọn láyé ah, ah, àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà lérí bídí àfá ọlọ́ni gbogbo ìrìnàjò wọn àti gbogbo ìgbìyànjú wọn láyé ah, ó ti bọ́ sómi filihaya àti duniya wọ́n sì gbìyànjú láyé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n láàgùn rẹ̀ bọ̀ wọ́n fi ewu lérí rẹ̀ wọ́n hun yasabuna annahum yuhsinuna sunya. ọlọ́run bá ní àwọn sì rò pé nǹkan dáadáa táwọn ọba lọ́dọ̀ ọlọ́run làwọn ń ṣe kíní làwọn ń ṣe ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ibi tí mídíà tọ́lọ́run fi sànú wa dé kò yẹ káfà kan ó tún kù nínú mídíà gbogbo tíra téèyàn ò lè fojú kàn tí è jáde láyé ó ti wà lórí fóònù gbogbo àwọn àfa àgbà téèyàn ò lè kọ́ńtàtì wọn láyé mídíà ti gbé wọn súnmọ́ yàn kọ́ máa béèrè lógún àmọ́ onífẹ̀ẹ́ nú bá nàbì gan sọ fún kò ní ṣe kíni kò ní gbà ìbá nàbì jíṣẹ́ fáwọn kan tó láwọn ò gbà òfò alákọ̀ọ́kọ́ ní ẹ̀kọ́ lọ́mọdé ọ̀sẹ̀ wa gbogbo iṣẹ́ rẹ̀ kò ní ní tẹ̀wọ́gbà náà bá sì gbà á ó lè wọ̀ nánà sọ ibùl bídíà àti màlàún wọn lẹ́ni tí ń ṣe bídíà wọn ni ọlọ́run ti ṣe pèlè wọ́n mọ́ ní àwa u màlàún ẹni tí ń gbọ́n bídíà sílé tí ń náwó fún oníbídíà tí bídíà fi ń spread àwa u nìyẹn bàbá olówó àwọn àwọn bàbá olówó tí wọ́n jẹ́ igi ìtẹ̀yìn fún fún oníbídíà àwọn sponsor oníbídíà Eh, wọ́n ní anabi ní mal'un ọlọ́wọ́n bá aláṣẹ pèlè wọn anabi ní wàlà àná lọ́hùn mọ̀nà àwa mọ̀hùdìfà anabi gbogbo ẹni tí máa ń gbóhùn bídíà láàyè tí ń fi rí bídíà rẹ̀ spread táwọn èèyàn fi ń gbọ́ bóyá ń náwó fún bóyá gbà sílé ọwọ́ eh, fún ọwọ́ sọlé rẹ̀ dọ́fíìsì ọ́fíìsì bídíà òun lọ́sàn ń kún lọ́wọ́ sá tí bídíà rẹ̀ fi ń rọrùn fún anabi lọ́lọ́wọ́n ṣe pèlè lọ́wọ́ torí bó ṣe ń kun lọ́wọ́ yẹn òun fi ń paná súnà ni gbogbo àwọn tọ́lọ̀ ń lò sábà tí súnà fi ń tàka nílùú Abidjan àti bòmíì náà kọ́lọ́mọ́jú wọ́n tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín lágbára ọlọ́run níjọ́ ni wọ́n gbé àwọn alùsùn náà owó ta ní ọ̀nà owó fún wọn àwọn tó mọ̀ pé wọ̀ná wọ̀ná wọ̀ná sọ wà ní wọ̀ná tó bá ṣiṣẹ́ náà <laughs> yóò ní òun ṣe wá gbá tí wọn ọkàn lẹ́yìn ọwọ́ náà ẹni tí sọ pé dákun mọ́ wọ̀ná ọ fẹ́ràn rẹ ní àkókò rẹ torí wọn fẹ́ máa ṣiṣẹ́ níbi ìbàjẹ́ kò fẹ́ túwọ́ níbi ìbàjẹ́ wọ́n máa ń sọ yẹn àmọ́ lèmi èèyàn máa yá mi owó tí lárúbáwá ò lè ná ọyé tí lárúbáwá tàn pé ilẹ̀ lárúbáwá ni súnà ti wá owó tí lárúbáwá ò lè ná àwọn dúdú ná tí wọ́n fi ń gbé súnà lárugẹ gbogbo nígbà ń ṣe iná àwọn kan náà lọ́lọ́run sábà bí kọ́lọ́mọdé òtán lọ́wọ́ wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà èèyàn wọ́n ní ìṣìnà ní bídíà téèyàn bá ti ṣìnà jẹ̀mọ́ ẹ̀ téèyàn ọjà síbi tí ń lọ wọ́n ní téèyàn bá ti ṣìnà kò ní padà sọ́jọ́ ọ̀nà mọ́ àti tọ́ba túbá kù bí bídíà lókun wọ́n ní bídíà wọ́n ní ibi tó lágbára dé wọ́n ní ó kéré kẹ́ẹ̀ tó rẹ́ni tí ń ṣe bídíà tí ó wà lóun fẹ́ túbá àfàwọn kọ̀ọ̀kan tó lọ́n bá sànú wọ́n ní torí ìgbésìn ní ìkalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì ọlọ́ni wọ́n ti bẹ̀. àwọn bá wa níbi tí ó burú sí ni pé ọlọ́tí ọmọ pé kọ́lọ́wọ́n bá àlá kọ́mọ̀jọ́ ọmọ òun tó máa mutí bí tòun o alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá agbára rẹ̀ ọmọ òun kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ máa ṣàgbèrè o nítorí pé àwọn rí lẹ́sẹ̀ sẹ́rùn bídíà yóò máa sọ pé ìwọ ọlọ́run iṣẹ́ tí ń ṣe yìí ojú ọ̀nà tí mo wà yìí òun náà ní fi gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi ó kú lélẹ́rí torí pé òun ò rí bídíà ṣẹ́ṣẹ̀ orí sẹ́sìn ni àwọn tó ń ṣe bídíà yìí sí orí sẹ́ṣẹ̀ àwọn fún ma wòye pé ẹni káwọn máa lọ kàwọ́lá ẹni káwọn máa lọ mòlúdì ní àníbi òṣèlú tán àmọ́ báwọn bá débẹ̀ àṣewọ́ sáàdùn àfáwọn àwọn èèyàn ń bomi wọ́n láti kàwọ́lá àti wọ́n fi ń wẹ̀lé ibi bídà tó wọ́n lágbára dé ni pé ṣẹ́rí ìbẹ̀rẹ̀ rẹ̀ dọ̀là àlà ni tẹ́ẹ̀ bá wá fi ilẹ̀ dọ̀là láti ó sì kí ni <laughs> yóò tún wá gùn lérí àwọn tó lọ tálà wọn lọ tí wọ́n láwọn lọ mòlúdì ṣé mòlúdì wọn lọ àbí wọ́n dá dédé alẹ́ nígbà wọn dé mòlúdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn ka búrúdà wọ́n ka kùrá wọ́n ṣe wáàsí ṣé wọ́n sọ kótókótó tí ipa rẹ̀ bá ṣe kiri <laughs> tí ipa rẹ̀ bá ká wọ́n sì máa lọlé ṣẹ́rí nísìnyí wọ́n gbé piano àti gángan táwọn onífúti ń lò àti jìtá ẹ ṣeun mufti ìlú wọn mòlúdè lọ́dún ní wọ́tá ìkó wọlé rí fóònù tọdún tó lọ ó lè wá ó rí ní wọn síbẹ̀ ló fi mọ̀ pé ah, dọ̀là àlà ni lọ́tọ̀ nígbà ọ̀ya bàbá gbé owó lọ́wọ́ pé àwọn obìnrin wọn wọ́n sọ funfun wọn ń dúró bọ̀ wọn ń ná wọn lówó láti rí stage ee láti sàwọn lórin títí níta nàbì ní ká máa ṣe nìyẹn àwọn ọkùnrin kì í ṣe pé wọ́n ní káwọn àyà kọ́kọ́ jójó tiwọn káwọn náà tó wá o wọ́n jọ ń jó papọ̀ ní o ṣẹ́sìn nìyẹn ẹ sọ fún bàbá pé ṣé ìtọ́ ṣe tó fi lọ lè pàdé ọlọ́run nìyẹn nídìí bẹ́ẹ̀ àná ni o yọmọ bímọ ni o nígbà wọn lùlù tán jẹmọ wọn fara gbára wọn wọn fara gbára wọn tán kí ló kù ẹ̀dá mo fẹ́ rí yín tá a bá ṣe tán ẹ̀hẹ̀ tí wọ́n fara wọn fóònù ibi wọn ti pàdé jẹmọ ọmọ yá mi wọ́n bá wọn ṣe bídíà orí ìlú burú wọ́n <laughs> bá wọn ṣe bídíà tọ́ ma ṣe lọ́n tí ni rọ́ ma dùn tọ́ ma ṣe lọ́n tí ni rọ́ ma dùn pé <laughs> àwọn bàbá gbé àwọn náà ma sọ wípé tọ́jú àlìkìyàmà tọ́lọ̀ bá bí pé ta ló ní kẹ́ ṣe ń tẹ̀sẹ̀ ẹlẹ́mi ìwọ ìwọ tó ti mọ̀rù wàhálà tó fẹ́ kó nínú sàárè dẹ́kun òtijọ́ àlìkìyàmà lọ́n fún yẹn garanti pé kánikánni wọ̀ àwọn bíbù yẹn wọ́n lálẹ́ ọ̀kan ní sẹ́wù kan náà wọ́n sẹ́wù àwọn ó ní ìwọ lágbájá tọ́lọ́hún wọ́n ma oye tọ́lọ́hún wọ́n ma mo ní ọlọ́run fún ọ ní ọmọ lásìkò báyìí a sọ pé lá ìlàhà ó dìgbà tí ọba lóyún ká tó ní ìlàlá ẹ̀dá kò sí ọlọ́run pẹ̀lú rẹ̀ dá sọ́rọ̀ ìgbà tí ó fún yàn lóyún tí ó fún yàn lọ́gbà tọ́kàn bébí dìbìtì náà ní nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ́sàbà fi wọ́n mọ̀nà ẹ̀yọ́ maya yá mi àlùbídíà tu tuaddi ila tafriqi umma nínú àwọn aburú bídíà ni pé bídíà máa ń yà wá kò ní jẹ́ kí àlèwọ́mọ̀ papọ̀ sójú kan sá papọ̀ sá lé papọ̀ láì fi bídíà lẹ̀ bá a sì máa bá a lọ táyé ìparí nù ìwọ ní kó o tètè mọbi tó ṣe kíni tọrùn sí táyé ìparẹ́ bá a sì máa wọ̀ dìbò nìyẹn ìjọ ìṣù àti ìjọ kíni ìjọ ọlọ́run bí ó máa lọ nìyẹn alùsùnà alùbídà lè parí ìjà ìjọ tíjọ parí ìjọ táwọn bá fi fídíò alẹ̀ tí wọ́n sì fi fídíò alẹ̀ kí ni wọ́n máa ṣe wọ́n máa ṣe súnà gbogbo àwọn tá a lẹ́ àkẹ́ra wa máa ríra wa máa yìí náà gbogbo àlà padà tó máa pàdé mo ti fojú mi kẹlò míì sí ọlọ́run ọmọdún yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ sì ni wa àyùkọ́ tó lọ́wọ́ fi fídíò alẹ̀ oníkẹ́mi ọwọ́ mo lùdí mi lẹ́mi ọ̀wá ah, ọlọ́run bá mi ṣe máa mo ní àwọn ah, ẹ̀dọ̀gbọ́lẹ̀ kálukọ́ ọba ń ṣe súnà ọmọ lóhùn ṣe ọmọ ń ṣe súnà bàbá lóhùn ṣe bídà ni o kàfi bídà lọ́dá wà lálẹ́ kìí sàwà o àwọn jàmá masalasi almusajara wọ́n tó bá dé pé àwọn kan ti gbọ́ súnà yìí nínú yín àwọn kan àwọn ò tí gbọ́ yé sẹ́rẹ́ yìí tẹ́tí gbọ́ gbọ́ yé yẹn ẹ máa ṣiṣẹ́ lédè àwọn tí wọn ò tí gbọ́ yé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ súnmọ́ ẹ fẹ̀rí hàn ẹ fún ní proof ẹ máa ṣàdúrà fún kọ̀rọ̀ sẹ́wárí àwọn yẹn wọ́n padà mọ̀nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ṣẹ́rá àwọn kan bẹ táwọn wọ́n takú pé mọ́ṣáláṣí wà yíṣẹ́ ó ti ẹ̀ má gbé súnà wò àwọn ọmọ àdúgbò sì ti gba súnà ṣé wọ́n máa lọ lè kírun ní àdúgbò míì ni ṣe rúru mọ́ṣáláṣí yẹn kò sí ìkankan tó dá wàhálà alẹ́ ń bẹ̀ tayọ pé ẹ àwọn tí wọ́n ń ṣe bídíà tó lẹ́yìn ilẹ̀ mú dáná bí ò mú wá ilẹ̀ mú wá náà ló jẹ́ kí kọ́rọ̀ ọmọ jọra wọn mọ́ àwọn bàbá mi ń bẹ tọ́jẹ́ pé àníyàn wọn dáa yóò ti kílẹ̀ sí wọn ẹ wà á ṣàlàyé fún wọn pẹ̀lẹ́ ẹ máa fẹ̀rí wọn ẹ máa fi ẹ̀rẹ́ ìwòrán ní a ṣe ń bí e, eléyìí tí wọ́n ṣe kọ̀ dáa látara bẹ́ẹ̀ àwọn náà padà mọ̀nà àmọ́ tí wọ́n bá mọ̀nà wàhálà ni o wàhálà yẹn ta lọ́dọ̀ alẹ́ jẹ̀mọ́ àwọn díà fàyín ṣe ọlọ́run bá ní tẹ́lẹ̀ bá ń jiyàn àfa àfa ẹ̀yin méjèèjì yẹn wà mọ́ṣáláṣí ẹ̀ wá ń takora yín ẹ̀yin àgbàlagbà ẹ̀ pè wọ́n àfa wọ́n nílé láti lè kọ́ni ìta fẹ́ ṣe lọ́tọ̀ọ̀la ọ̀dà àbí ọ̀yá wọ́n lọ́ da ọ̀yá kálukú ẹ̀ lè kó síra wa tẹ́ ẹ̀ bá ti máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ní lójútu yin ìsìláàmù mọ́ṣáláṣí ṣe ẹlẹ́ni tí wọ́n ní kó lè kó wa lérí àbí kó sì jẹ́ pé tó bá padà dé yọkàn kó àwọn ìrújú kan wọ́n ran wọ́n ran ah, àlìtìkáàfù làwọn mọ̀ sẹ́yìn bá ń wò lòlẹ̀ látòlè kọ́dìrì àyídájọ́ ah, ìdájọ́ lè látòlè kọ́dìrì ni pé ọ̀sọ̀ fáwọn yẹn pé ọmọjọ́ yẹn ẹnìkan ò sí mọ́ òru yẹn lẹ́yìn Allah kí ló wọ́n parọ́ tán kí ló ń parọ́ fún. wọ́n wá dìde mú fìlà ọlọ́run lòlẹ̀ látòlè kọ́dìrì ah, onídìí àdúrà <laughs> ọwá dọ̀hún àwa ní kò bí àfáà pé ẹ̀dàkùn sí mi ni àfọ́ ò ní á ọlọ́run nìkan lọ́mọ o a kàn pé lè nítorí àwọn àwọn gánámù àwọn dágbìn gánámù nítorí àwọn àgùntàn tán bẹ́ẹ̀ ládùúgbò tí ta fẹ́ gba tọ́rọ́ kọ́bọ̀ ní ọwọ́ wọn tí bàbá bá wá sọ pé ọ̀dà mo mọ̀ ipe nìmi a wà ní fún wa lẹ́rìí tọ́lọ́wọ́n bá aláàfin fìní hàn tá a fi mọ̀ pé èní ni níta ànábì ọmọ lọ́sọ̀pọ̀ ọmọ ó di kèfèrí nídìí bẹ́ẹ̀ alukurani lẹ́mọ̀ alàjà láàrin yín lẹ́ẹ̀fì sinmi mọ́sálásí àtàdísì níparí ọ̀rọ̀ mi ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa kádàkùn torí tọ́lọ́wọ́ bá wa kálọ̀lì jìnà sí bídíà bídíà máa ń dá conviction lẹ̀ ẹ̀ àbúrò ní eléyìí lọ́bá súnà mú eléyìí ò ní kọ̀bá súnà mú nǹkan méjìlá náà bí sí fílẹ̀ fún wa kìtàbàlá wa sunnata rasulihi anábì ní súnà mo fi ilẹ̀ fún yín o àtàlù Qur'an òun lẹ́ẹ̀mọ́ fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn yín tó bá fẹ́ dàrú méjèèjì ní kẹ́kọ́ sínú mọ́sálásí lẹ́yìn náà bídé àwọn aláburú ni àwọn tí wọ́n ń ṣe aláburú náà ni wọ́n anábì ní wa sharral umuri muhdathatuha anábì ní aburú ni bídé àwọn tí wọ́n ń ṣe ń kọ́ kí ni wọ́n jẹ́ kọ́dà kó ní ìwà dáadáa kan náà àwọn ìwà dáadáa ẹ̀rọ àwọn bídé àmì ìtọ́jú ẹrù ń bí dáàmì tọ́jú pé máa sọkùn ẹbí pọ̀ ṣé ẹni gbogbo dáadáa ti ń ṣe ìyẹn oyé kọ̀yọ́ kò nínú aláburú yẹn nítorí pé ṣé ẹrí yìí ti kọ́mọ wá ṣe gbogbo kọ́mọ wá ṣe opposite gbogbo dáadáa ti ń ṣe yẹn kọ́mọ ṣe bíbíà ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ torí lẹ́yìn ẹ̀bọ bíbíà ló bíbíà lọ́wọ́ lókè gbogbo kàbá ìrùsùn náà ìwọ́n tó gbé ẹ̀sìn mi kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ó ti dàgbẹ́rù nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù bá aláà kọ́mọ́sà fi wá mọ̀nà wọ́n ní àlìjànú ẹ̀ ẹ̀ máa ríṣẹ́ ṣe lára àwọn tó máa ń ṣe bídíà nínú àwọn àdánwò tí máa ń kàn wọ́n nìyẹn látara orúkọ àlìjànú tó máa ń fúnra wọn. ya tọ́mùtọ́mà ya ìlú ya dámúdámà ya ìlú ya masika ya ìlú ahamusakaku aláwọ̀ ya sùn gbogbo ẹ̀ pátápátá orúkọ kí ni jọmọ́ orúkọ àlìjànú kò sínú súrà kankan kò sínú àyà kankan kò sínú àdéhùn kankan ìta àgbà ti rí lọ́nà méjèèjì ìta ló gbé kalẹ̀ jọmọ́ èṣù èṣù yóò wá ṣetán yóò lára òun gbóná ìmí yóò máa wúrú gúrí ìmí yóò máa rìn bí wèrè tẹ̀síbà um, fifteen tẹ̀síbà twenty lọ́rùn green white yellow purple gbogbo ẹ̀ ló kó sára yóò wá lo ìgò yóò lògò ìgò mẹ́rin yóò wá fi òkà sí gbogbo ọwọ́ yóò lo aago bíi mẹ́fà aago ọwọ́ mẹ́fà yóò wá wọ sọ́ọ̀kì rẹ́dì sápá sẹ́sẹ̀ ọ̀tún yóò wọ gírìn sí ẹsẹ̀ òsì yóò wá ta àtùpà lágùn kan ọ̀sán ẹ̀dàkùn nílẹ̀ Yorùbá kí láwọn máa ń gbúra àwọn ìlànà bá rí bẹ́ẹ̀ wèrè ni ọwọ́ ń ṣe bí wèrè ó sì ṣe dáǹsì ọ̀bọ̀ gbogbo ẹlẹ́ ó tún lọ lé ọmọnálé ọlọ́dọ̀ ìyàwó rẹ̀ òsúmọ́yàwó ọ̀tọ́jú àwọn ọmọ tó bá bí iṣẹ́ lọ ó tún díjọ́ kejì ó tún bá ti sí wèrè àdẹ́bí ògbẹ́sìn wèrè wa o ẹni wá fẹ́ ya wèrè kọ́ ya fún rẹ̀ kọ́ mọ́ pè ní kíní kọ́ mọ́ pè ní kíní kọ́ mọ́ pè lẹ́sìn ẹ má dẹ̀sùrú mọ́ àwọn yẹn lọ́wọ́ obìnrin ṣe o àtàwọn èèyàn ra mọ́tò fún ọtán kọ́lé fún ọ nípa lédè aburú yẹn ọ̀hẹ́ àwọn ṣe ha àti ṣéhùn alùfídíà wọ́n ní ọmọ bá àlìjànú ṣe yọ́ máa korúkọ yá bá ń fàlájù yá bá ń fàlájù àdìta ní jẹ́ bá ń fàlájù ọlọ́lọ́ aláàrin jẹ́bẹ̀ bá ń fàlájù wọ́n kàn worúkọ burúkú kan wọ́n sẹ̀ sọ ọ lọ. bídíà bídíà ẹ̀yin bẹ́ẹ̀ ṣe bídíà rí ẹ̀ ní mọ́tẹ́ńpẹ̀ bídíà. tẹ́wọ́n ní ká máa sọ̀rọ̀ bí a ọ̀sẹ̀ kan peter ṣe máa sọ lọ́dà ní ibi tí kan yẹ burú dé ọ̀pọ̀lọpọ̀ yìí wọn rí ogun sí kankan ogun oògùn lóògùn tààrà oògùn ẹlẹ́bọ ẹ̀bọ́n kan náà ní sọ nínú àwọn bídíà lẹ́kọ̀ọ́ tí ń sọ pé ẹ̀yin wá dé sọ fún wa pé kò sáṣìírí wa tí wọ́n ń sọ dẹ tó dé àwọn eh, ẹranko burúkú bẹ́ẹ̀ àwọn àlìjẹ̀lú bẹ́ẹ̀ nǹkan tí wọ́n wá ń lò lẹ́wà ní kọ̀ dáama ẹ̀dàkùn ẹ̀dàkùn kí ni bàbá ọlọ́dẹ ń lò ṣé bákọ́rà ni <laughs> wàláì kìí sọ́tò lè bákọ́rà bàbá ọlọ́dẹ tó ní ká máa lo ohun tí ń lò yìí sẹ́ ọyẹ ṣé súrọ́tù falákì àti násì wàláì kìí ṣe bẹ́ẹ̀ ọ̀fọ̀ ni ká máa pèsè ká máa pa àwọn àlejò náà ni sùnfí ó sọ̀gùn àwọn díẹ̀ wọn èsè ọ̀pọ̀ wọn ológun ni wọn. èyí tó ṣe mòlúdì lọ́dún kan tó ní ẹni bá fẹ́ lówó kọ́ wa lọ́lẹ̀ wá ojú màálù mẹ́rìndínlógún ebi mòlúdì ti ń ṣe tó fi fún wọn náà kàlí burúkú rẹ̀ ó tún pọ̀ sí ọ̀dọ̀ nínú ilé tí wọ́n ń ṣe láyé wọn nìyẹn we know them má sùn mọ́ wọn o wọ́n bà àrísìkì rẹ̀ jẹ́ èmi ètò lu àfọ̀ṣẹ́ tọ́ba ní eh, àwọn fẹ́ rí ọ wá <laughs> mọ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ dépò táfọ̀ sí mọ̀ wọ́n máa da wọlé wìrìwìrì ah ó ní mo fẹ́ràn àwọn bàbá gan o kò sì fẹ́ràn bàbá ẹ̀yìn eh, àṣàṣe bàbá ló ṣe kí ni òun ló mú ah wọ́n ń pe àwọn olówó lérí ba alùbídà pẹ̀lú àwọn àṣàṣe tó le gbogbo tó fẹ́ gbà ni ọ̀kanjọ́ kan yóò sọ fáwọn èèyàn ó ní òun lè tẹ́ ọ̀rẹ́ òun òun wá dọ́dọ̀ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ rẹ̀ yìí olówó kan wá kí òun jẹ́ òun jálàbí ó ní ìwájú kólẹ̀ olówó yẹn dé ọ̀rẹ́ òun wá bùn kankan lọ́wọ́ ní kọ́mọ lọ́lẹ́ la fúnjọ́ méje pé lẹ́yìn ìjọ́ méje kọ́ padà wá òun wá sọ fún ọ̀rẹ́ òun pé nítorí bù lé lọ́wọ́ ó sì bù lóhun náà lọ́wọ́ ebi kọ́nà ó fi sí kí nǹkan fi ṣe kí ni kí nǹkan fi dá ni àwọn ni irú tí yín ò lè jẹ́rú ẹ̀ ẹ̀yin ò lọ́wọ́ náà ọ̀ndà kan sẹ́nu tọ́ ọmọ tí wọ́n kùn síbẹ̀ ha ó rẹ̀ tán wọ́n sìn ọdẹ lu yín dẹ́dẹ́ wọ́n sìn ọdẹ ìwádìí tó pé a ti padà sílé tí wọ́n mọ̀ pé ẹ̀dákun ẹ̀dákun ẹ̀dákun ẹ̀dákun bóyá alẹ́rí kankan tá a fi sànú ẹ̀ ogún ọdún lólò lábìjà ogún ọdún owó ń bẹ lọ́wọ́ ìbẹ́lẹ̀ wọn gbani ah wọ́n rìn síbi alùbídí àbáwá o ẹ̀yọ́ máa yá tọ́ wọ́n sọ fún ìkejì ẹ̀ pé ó ní ààyè ò lè lórú ẹ̀ pé àwọn olówó ni wọ́n máa ń lórú ẹ̀ nítorí òun gbére lọ́wọ́ yẹn tóun ní kó lè lò yẹn bó ṣe wà yẹn gbogbo tóun bá gbére lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa fún nǹkan kan ni ó di lọ́wọ́ bóyá òun ló kú àbó òun lòun kú tọ́wọ́n ní òun ò lè lórú ẹ̀ lóòótọ́ <laughs> wọ́n bá ṣe lóbó gan kò sí kankan tí wọ́n gbà lọ́wọ́ aburú tó jù báyẹn lọ ń bẹnu bídíà wọn ò ṣe bídíà ní ẹ̀bí ọlọ́run ní jọ́sẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé wọ́n ní súnà lànà bèbí kalẹ̀ fún wa wọ́n ní tá a bá ti ń ṣe bídíà á máa pa súnà rẹ̀ òkúkú wọ́n ní ká ṣe sọ́dáka járíà fún wa bí tó wà ní súnà wọ́n fi fìdáwò wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin ká máa kó ma níjọ́ keje wọ́n fi jọ́ kẹjọ wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin Muhammad sallallahu alaihi wasallam ó ní ká máa lọ ìtìkáàfù ní Ramadan bá ku mẹ́wàá ká máa lọ sí ìbádà lóru òru mẹ́wàá àwọn fi lẹ́yìn àbílẹ̀ kájí wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ gbogbo tí wọ́n dá kalẹ̀ láyé ó ní súnà tẹ̀lé ká máa ṣe ń bẹ̀ wọ́n wá fi bídí àyẹ̀ pa súnà yẹn rẹ̀ inú àwọn òfò tí ń bẹ nínú bídí àyẹ̀ lẹ́yìn náà níparí òun ni pé ẹni tí máa ti ń yakọ ànábì tí ń ṣe bídíà ọlọ́run ti promise rẹ̀ pé fìtínà ni ó bá jáde láyé gbogbo àwọn tí wọ́n ń takò súnà lánàá wọn ò tán dáadáa gbogbo àwọn tí wọ́n ń takò súnà lẹ́nu wọn ò sẹ̀mí dáadáa nǹkan ń bá wọn o àdáwọn ń kan wọn o látọ̀dọ̀ ọlọ́run ní ìsìn wa torí àyà ti wà ní koran tó lọ́n ti sọ fún ayé pé ẹni bá ti ń takò súnà wọ́n dẹ fìtínà sí àbá súnà ń jíṣẹ́ ọlọ́run wa ìwọ lọ́wọ́ ń dà láàmú ọlọ́run fi sínà rẹ̀ ọlọ́run ọba ní fàlíyàzárì lẹ́bìnà yukhalifuna àni àmìrí àni àmìrí ọlọ́run ọba ní gbogbo èèyàn ẹ̀lẹ́ sọ́ra yín kẹmọ́ yapa Muhammad àǹtòṣíríbá ń fitina tẹ́ bá ti yapa súnà tẹ́ǹsì bídíà ẹ̀mà rẹ̀ ti fitina àwọn yóò ìbá hún adáàbùn alim ọlọ́run ọba ní àfikẹ́ mọ́rí yà nígbà nìkìyàmù eléyìí náà ti tó tẹ́yìn òfin mọ̀ pé a máa ń jìnà sí bídíà ní súnà làá máa ń sékíní ilẹ̀ a máa ń ṣe sọ́tù nọ́ọ̀rù àyà sí ti pèrè àtibábọ̀ ti sáré bídíà kílódé bídíà wà pọ̀ láfíríkà Burkina Faso Ghana Benin Republic Nigeria Togo eh, Kaula Senegal ó wà ní Cairo ó wà ní Cairo dáadáa bídíà rẹpẹtẹ ó wà ní Morocco káàkiri gbogbo ayé Afghanistan gbogbo àwọn Pakistan wọ́n ní India gbogbo ayé wọ́n ní bídíà pọ̀ bẹ̀rẹ̀ pé kí ló fà á wọn alákọ̀ọ́kọ́ tí bídíà fi pọ̀ Abidjan bí ń kọ́ inú ẹ̀yin súnà àti àwọn bídíà àwọn lọ́pọ̀ jù àwọn oníbídíà lọ́pọ̀ jù torí pé àwọn oníbídíà ni wọ́n kọ́kọ́ wọ̀lú wọ́n sì wá spread the dawa, dáwà bídíà yẹn wọ́n dẹ̀ ń bomi sí wọn náwó sí wọ́n tún wá oyé yóò tún gun plane wá sí bídíà wá lọ bídíà àwọn kan àwọn jòkó lẹ̀ owó sẹ́ owó gùn wọ́n ní àwọn ṣetán láti náwó fún ẹ̀yọ́ máa yá wọ́n ní fìtínà ládì nítorí fa alákọ̀ọ́kọ́ ní àyìnmọ̀ kan nípa ẹ̀sìn ọlọ́ àwọn èèyàn ọ̀rá yẹ fún kéwú kò jẹ́ kí wọ́n mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run fẹ́ ẹlẹ́ẹ̀kejì ìtìbáwò làwà àwọn tí wọ́n nímà nínú wọn àwọn spread ìbídíà nítorí ìfẹ́ ẹnu nítorí kí ni ìfẹ́ ẹnu ni pé àwa pa ojú ọ̀nà àwọn bàbá tì ẹ̀yọ́ máa yín tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni o àmọ́ ò lè ṣe é nítorí pé àwọn bàbá wa tí wọ́n dá ìtànṣe ilẹ̀ àfẹ́ dójú àfẹ́ sọ fún wọn pé wọ́n wà lérí kíní lérí àánú ẹ̀wọ́n ikú bàbá wọn ni wọ́n fẹ́ gbà kú àwọn bàbá sì lè mọ̀ àwọn lè mọ̀ pé ó dáa káwọn ti bá ti wọ́n lọ wọ́n ní àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ eléyìí náà fà tó fi fọ́nká ipe ẹ̀ má jà kú lójú ọ̀nà àwọn àgbàlagbà ẹ̀ má jà takò àwọn àgbàlagbà ẹlẹ́ẹ̀kẹta ó náà ní ó bù dúnìyà ìfẹ́ ayé ìgbádùn wà nù bídíà ọmọ jẹun tó wọ̀ ọmọ mu tó wọ̀ wọ́n sàti gbójúlé pé tọ́wá ti fún ṣòwò ládìyá ọlọ́run ti ṣe kíni ọlọ́run ti fẹ́rẹ́ jàn àwọn ọmọ ara ṣe tó bá wù ọ èyí tó jóbìnrin ọmọ jayé yọ ọmọ bóra lẹ yọ ọmọ lọbi tó wù àmọ́ tó bá ti dénú súnà kọ̀rọ̀rùn àwọn ọmọ dìde lóru wọ́n máa ṣe ìbádà ọyẹ nítorí tọlọ́hun ò ní náwó torí kárí ni àwọn yẹn sì fẹ́ náwó torí kárí káwọn yẹn lè bá rí wọn gbogbo àwọn kan yẹn ó fà ti bídà fi fọ́nká nígbà wọn bá ní alájẹ dìde pé owó yẹn pọ̀ sí bàtà fi dé lọ́dún tí ń bọ̀ ẹ ti ra ẹ ti mọ̀ gbogbo àwọn tó wà mẹ́rin náà àwọn náà ti kó jẹ làwọn náà bá dìde ìfẹ́ lákùnrin mi náà ta ti di ń o ti di ń o ti di ilé iṣẹ́ táwọn èèyàn ń gbàgbẹ́ lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ ní ní wákàtí wọ́n wá rò pé táwọn ọba ṣe bídíà yẹn mọ́ òṣè ó ṣe kí ni òṣè ẹ̀ táwọn wọn mọ̀ pé nídìí bídíà gan lò sí wa sọ́lọ̀ ní fìtínà òde nínú fìtínà lò sí tóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe bídíà yẹn wọ́n ṣe é ṣe fáátítì àtibọ̀tún wọn ìtàbàdà àbàwọn tó bá tó bá lọ́dọ̀ ọlọ́run wọn bẹ̀rẹ̀ wọn ọba ọba Allah ọba alágbára nìkan kan wa kọ́lọ̀ mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ lédi súnà nàbíwá Muhammad gbogbo àwa táwọn súnà lọ́ọ̀kan kọ́lọ̀ mọ́sá jáde malẹ̀ náà kọ́lọ̀ jáde wọ́ bẹ̀ àwa àwọn ìyá wa àwọn bàbá wa àti gbogbo àwọn alárìsìkì tí wọ́n gbé ètò yìí lárugẹ pé àníṣe àwọn ọmọ fọ́n súnà ká àwọn ọmọ fi alárìsìkì àwọn paná adébọrẹ àwọn ọmọ fi paná bídíà wọ́n sì wọ́n ń gbé kalẹ̀ wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru àwọn míì alárìsìkì ọ̀pọ̀ àmọ́ wọ́n nára wọ́n lọ wọ́n bọ̀ wọ́n kọ́ga àwọn míì bẹ́lé àwọn míì bẹ́lé bó ṣe fowó ránṣẹ́ lòun náà wá ọlọ́run kó wọlé agbára àtànú ẹ̀ ọba rọ̀záàkù kọ́mọ́sà fún wa ní ọ̀rọ̀ tí ò ní tán kọ́lọ́run ọba aláàkó fún wa ní iman kó fún wa ní ìbáàdà tó gbádùn kọ́lọ́run ọba aláàkó fún wa ní àlàáfíà ara kọ́lọ́run ọba aláàkó já máa ta iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́run ọba fìbára kà sí àwọn tọ́lọ́run ti gbéga láàrin wa kọ́lọ́run sọ wọn kalẹ̀ o gbogbo àwọn tí wọ́n bẹ láàrin ọlọ́run ọlọ́run jẹ́ kó ẹrù ọlọ́run jẹ́ kó ẹrù gbogbo dáadáa tẹ́yìn máa mú bọ̀ àjò ọlọ́run mọ́sá ní kọ̀ọ̀kan wa ẹ máa jẹ́sìn bọ́ ọlọ́run ọbọ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo rẹ̀ tọ́lọ́ fún wa kọ́lọ́run ṣe lé ní lérí ẹ̀sìn fún wa ni kọ́lọ́run wa já sí pẹ́ gbogbo àwọn àlùfáà pátá mo ṣàdúrà fún kọ́lọ́ mọ́sá jọ da fẹ́ ní kọ̀ọ̀kan yín àdáwò tẹ́yìn fi tó ń pèpè sínú bídíà kọ́lọ́ máa jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ bá gbé yínga jù báyìí lọ ìlú yìí kọ́lọ́ máa jẹ́ ọba jẹ́ gbogbo àwọn tó ń darí wa kọ́lọ́ bá tún wọn ṣe gbogbo àwọn tó jẹ́ elétò ọlọ́mọṣàbà fún wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń tábù tán lọ tán bọ̀ ọlọ́mọ́sá àti báràkà ṣiṣẹ́ wọn. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم